wá tó mi mo dé sí ọlọ́run orí ní ìgbòho tó ti gbọ́n ohun tí wàhálà máa dálẹ̀ láàrin èmi rẹ o ìgbòho mi lọ rẹ̀ sórójú ọmọ àlè tó fi ń wò mí lónìí ní ìjẹ́wọ́ ọmọ àlè ń fún ọ. dákun Jíbíkẹ́ hmm. n ò pé ọlọ́mọ àlè mo fò ìsàn òkè bẹ́ ọ̀ n ò kóyàn rẹ kéré n ò sì fojú kí lọ́ọ́ ṣe wò. mo mọ ṣebẹ́ mi gọ̀ láti bí òṣùpá márùn-ún tó ti jẹ́ ń lọ ń gbọ́ mi lọ rẹ̀. ó dáa dákun Jíbíkẹ́ hmm. bí baálé mi bá dé kó o padà wá gbowó rẹ àbí kó o dúó bó o bá wá lè dúó dákun torí tọlọ́n bí baálé mi bá ti ń kówó òun lé mi lọ́wọ́ báyìí n ó kó wa bọ ni elédùn à ń gbọ́. ní kí ni. jíbìkẹ́ jíbìkẹ́ ọbẹ̀ já sí òwò ni jíbìkẹ́ ẹ gbà mí à jíbìkẹ́ dẹ́ka ẹ̀sìn rèé mo fẹ́ sí. ẹ̀sìn ni kí ni. ẹ gbà mí sọlá ìsọ̀lá ọ̀rọ̀ àdúgbò ẹ̀ máa gbà mí dákun mọ́ ìyá ńlá gan mọ́ bíbíkẹ́ iyì tó ṣe yóò mọ̀ dá dákun. àjẹbíkẹ́ ẹ wà tó mi kí ló dé tí ẹ̀yin méjèèjì wá fa aṣọ ìyá yín lọ́rùn báyìí kí ló dé ṣé etí ah. yín di ni bẹ́tì yín bá tiẹ̀ di ilẹ̀kùn ẹnu yín tì ní ẹ̀yin kọ́ lolúwa mi bá wí ni. àní kí ló ń fa ìjà láàrin ẹ̀yin méjèèjì. ó jẹun lọ ni yín sì gbọ́ mi. Ah. ẹ ṣé torí pé ẹ̀ ń jẹ lọ́dọ̀ lọ́wọ́ já sí òun lọ fún ọ̀sán lọ́rùn dandan tó yìí. àyè ah, bí kẹ nítorí wípé èèyàn jẹ ọ lówó n ló fi wá fa aṣọ ìyàmọ lọ́rùn <laughs> báyìí àjíbìkẹ. wo jẹ́ ń sọ kinní kan fún ọ kò sí èèyàn tó wù kóun ó jẹ gbèsè sọ́rùn gbígbà tí yẹn ń jẹ sùn lẹ́nu àà kí ló wá dé nítorí pé ó jẹ́ lówó ló wá mú aṣọ ló fàyà mọ́ lọ́rùn kó dáa èlò lówó ọ̀ǹgàn tó jẹ́ èlò ló jẹ́ onígbèsè ni ẹbí. alẹ́ ìlú lójú o tún ní ká bo onígbèsè ọ̀dà náà ẹwà tó ni èlò lówó tó jẹ́. ọ̀kẹ́ méjì ni. ọ̀kẹ́ méjì. owó tó jẹ́ pé bá sọ lọ́wọ́ olúwa mi àlè gbàdúrà ká rèé mọ́. nítorí ọ̀kẹ́ méjì àjíbíkẹ́ onígbèsè tí ọba gbẹ̀mí yóò gbẹ̀mí. ìyún nǹkan mo fẹ́ onígbèsè tó bá kọ̀ tí ò sanwó tẹ̀mí ẹ̀ bá fẹ́ bọ̀ sí ó bọ̀ sí. nítorí pé èèyàn jẹ́ olówó lo ní tẹ́mi bá lè bọ̀ kó bọ̀ àjíbìkẹ́ ọ̀dà. jẹgẹdẹ olúwa mi jẹgẹdẹ olúwa mi fún lọ́kẹ́ mẹ́rin. olúwa mi mọ̀jà sí bẹ́ẹ̀ a kò lè rí àwọn dájú èèyàn lélẹ́yìí ẹ wo olúwa mi mọ̀jà fún lọ́kẹ́ mẹ́rin sẹ́rí bó ṣe wà yìí ọ̀kẹ́ méjì tí wọ́n jẹ àtúní fún gan ọ̀kẹ́ kan ló yẹ kó gbà aṣọ tó tó ti ata ní ọ̀rọ̀ aṣọ fún aláṣọ àwa wí o ń yọrùn ń yọrùn bí ọrùn agiliti. eléyìí kìíní kan bí aràn ah, ah. jẹmujẹ. bẹ́ẹ̀ bá tiẹ̀ jẹ́bù jẹ́bù dànù kì í ṣerú àwọn èèyàn dandan tí wọ́n dá yàn mọ̀ báyìí ni kéèyàn máa kéèyàn máa ṣerú kaba. Ah. mo ní kó o fún lọ́kẹ̀ mẹ́rin sórí èèyàn téèyàn bá jù lọ hmm. èèyàn máa fi hàn ní fún lọ́kẹ̀ mẹ́rin. ẹ kí n fún. mo fi lẹ́yìn tí mo fi jù lọ nífìyàn ọ̀ ẹ̀ nígbà tó yẹ fọ́ọ̀mù mi lánàá kí ẹ̀yà sọ mọ́yàn kọ̀kọ̀mọ̀dá kọ̀kọ̀mọ̀dá kí ẹ̀yàmọ̀ kí ẹ̀yàmọ̀ ìyá olùsí láyé tẹ̀yàn wá yìí. wọ́n yẹ lọ́yìn gbà wọ́n gbà gbà. tó dàbí aràn tíjọ oyún jẹ yìí. dá a lọ́wọ́ mi. kẹ́ẹ̀nì. abọ́lówó náà kùmọ̀kùmọ̀. kẹ́ẹ̀nì kẹ́ẹ̀nì nǹkan náà. tani sẹ́mi la bọ́lọ́wọ́ ṣe kùmọ̀kùmọ̀ olùsèlú náà jẹ́ ọ́tọ́ fẹ́ torí kẹ́ẹ̀nì kẹ́ẹ̀nì kan náà. kẹ́ẹ̀nì ah, o ti ti bá ọmọ lẹbi ẹgbẹ sùn. olúwa. ẹyìn ẹyìn jẹgẹdẹ báyìí ilé ẹjẹ o lọ ẹwà tó mi má rí o má rí o rárá tó jẹ́ ń sọ kí ní kankan mọ́ torí pé bóyá èèyàn kan fi ọ́sẹ̀ sí níta gbangba ọwọ́ àti wò wípé ibi ayé kò sínú kò rí bẹ́ẹ̀ o olúkálukú àbètì ẹ̀ lára gbogbo wa la bára kùdìẹ̀kudìẹ̀ wò ó elédùà tó ṣe tiẹ̀ fún ó ń bọ̀ wá ṣe tiẹ̀ tí ó tún ju tiẹ̀ lọ mọ́ rò sọ ti gbọ́. má rò ó má rò ó. Ah, rò ó. àdáni wáyé ẹ̀bùn òní bá jí bí gàdé ti fi mí sẹ́sì. máa yan máa yan lólùfẹ́ mi lọ́rẹ́ o bí mo bá táyé wá bí máa yan máa yan olólùfẹ́ mi lọ́rẹ́ o bí mo bá táyíwá ẹrú bá mọ̀ pẹ́ dá bẹ́ẹ̀ ẹrú bá lè dúpẹ́ bẹ́rù bá mọ̀ pẹ́ dà o. ẹ mọ̀ kú iṣẹ́ o. Ah, bàbá o ah, èmi ló. ilẹ̀ mọ̀ ti wẹ̀. Ah, abẹ́ẹ̀ rí nǹkan eh, ọ̀lẹ́ àfàjò nìkan náà ni kọ̀ọ̀ráyé wá bíṣẹ́ bá sì ń bẹ́ẹ̀ lẹ̀ báyìí béèyàn bá ṣe iṣẹ́ àwọn ọmọ gbélẹ̀ náà ni ah. bàbá ṣe mọ̀ pé iṣẹ́ náà lójó tí mo bá jára mo báyìí ọjọ́ mú iṣẹ́ ọ̀hún. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ ń sóyin òkúkú ládùn lásán ẹ iṣẹ́ ọwọ́ oyin òun ló sọ dóúnjẹ. òótọ́ rẹ ni bàbá ẹ bàbá kẹsì máa wò ó èmi ọ̀tẹ̀ ẹ̀fẹ̀ wá oko lónìí àmọ́ nítorí àdéhùn ti ń bẹ láàrin èmi yín àdéhùn ti bí hmm. ẹ̀ torí ẹlẹ́mi náà ṣe wá ńgbà mo ti wá dóko tí n ò tètè rí kò ní dá kí n kàn jókòó lásán mọ́ dóde mo wá ní kí kúkú mọ fọwọ́ pa àwọn èyí tó kù. ibẹ̀ rí àwọn tí wọn sì ti ń gbẹ. mori ah, mori mori mori eh. ngbà ngbà tí ń bọ eh, kò sẹ eh, àmọ́ kò yọ. Ah, bàbá kí ni ọyọ. Ah, àdéhùn wa náà ni lóòótọ́ èmi àti ẹ̀ la ṣàdéhùn àmọ́ mo lágbọ́ kan tẹ̀ kan ẹnìkan ẹni tí mo lágbọ́ kan tẹ̀ lórí ẹ̀ lọ́jà mi kulẹ̀ wo ò ní bínú ni sori díẹ̀ náà ló kù kọ́ parí ẹ̀ bọ́ bá ti parí ẹ̀ wà gbowó rẹ̀. bàbá àjíṣàfẹ́ ẹ dákun láyé òòṣà òkè òní yín ni ó gbìn kọ́ yọ ẹ dákun mm. ẹ dákun ẹjọ yọ ẹ dákun àdéhùn ni. gbogbo èrè tó wù ẹjọ ṣẹ ẹjọ ṣẹ àmọ́ ọ̀rọ̀ tí mo sọ n ò ní yé padà bó ti rí ni mo wí fún ọ n ò ní tàn ọ ìgbà tó bá ti parí ẹ wàá gbowó rẹ. bàbá jísàfẹ́ ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ èmi náà sọ ń gbèsè. ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ ah. ẹ wò ẹ wò mm. ṣe rí èèyàn kan lèmi náà jẹ lówó tí mo ṣàdéhùn fún mm. iṣan ni àdéhùn tí mo ṣe àná sì ní sàn òun pé kẹ́ ẹ mọ àwò bí wọn ò ṣe rí kó wá ní àná tí sọ pé òun mọ̀ pé kò ní mú ni jẹ yóò wà ẹ dákun oṣù àkókò ní báyìí láyọ̀ jẹ ojú ò ní tì àṣírí yín ò tú ẹ dákun ẹ mọ̀ tú èmi náà láṣìírí. Akíntọ́lá oh. wò mí bó bá ti parí iṣẹ́ rẹ wà gbowó ìgbà tó fi parí yóò ti yọ tó ti nínú òtítọ́ ni. èmi ẹyin tí yóò ti àládéhùn pé kó gbogbo ẹ parí ẹ wo mo ti ṣe kọjá ibi tó yẹ kẹ́ ẹ ti fún lówó ẹ̀yin náà lẹ́pẹ́ fún mi lónìí ìṣẹ́jú mélòó ẹ wò tẹ tẹ ẹ kúkú dúró báyìí ẹ dúró báyìí kí n kúkú sáré ṣe gbogbo yòókù tó yín ṣe ní ìsinmi. kí n ṣe kí n dún orí pé ńlọbì kan ni èmi náà ní ń sáré wá wọ̀ ni tètè mọ́ Ah, irú kí wàá lélẹ́yìí lẹ́yìn tẹ́ ẹ bá mi sọ̀rọ̀ tọ̀ dán mọ́rán lẹ́yìn àdéhùn tẹ́mi yìí jọ ah, àbí irú kí wàá lè léyìí báyìí olódùmarè ẹ eh, kí lè ah ah ooo irú bàbá yìí ṣe wá jọ asọ̀rọ̀ àná di bá mi kojú mo tó mọ́ báyìí. ah ah ah ká gbọ́kànlé wa mọ́ mọ́ jà sófo o. jẹgẹrẹ. ẹ olúwa mi. ọ̀ya ẹ bọ ẹ sọ̀kalẹ̀ ẹ eh, sọ̀kalẹ̀. Ah. Hmm. Ah. E, e, èèyàn gidi lọ̀rẹ́ wa ó hmm, ah. mọ̀ tọ́jú obìnrin ṣe. Eh, ó yàtọ̀ sí ajílété. ajílété eléwo ni ajílété. Eh, ọkùnrin tí bítájọ́ ń gbélé. èyí náà dára dáhùn ní. ẹ ẹ ẹ sórí ẹ wàá tó mi ara ń tà máa ń sọ fún ọ nù nítorí ọ̀kẹ́ méjì kẹ́ méjì ọ̀kẹ́ méjì ńlọbìn ẹgbẹ́ rẹ ló fi sáyé ẹ báyìí. ẹ wàá tó mi ó mà ṣe nítorí ọ̀kẹ́ méjì ọ̀kẹ́ méjì tí ò téèyàn kan ṣoṣo mẹ́mu ni wọ́n wáá faṣọ ya mọ́ ọ lápẹ́ẹ̀pẹ́ báyìí ah! ṣé ìwọ náà ti wá rí báyìí àti báyé èrè ó sì wá padà rí náà rè níwọ̀ tí mo ní ọ wá lé ọlá kọ wá jẹun tí mo ní kọ wá ọlá kọ wá fọwọ́ rọ̀gùn ọ wá sí kí ni o ní ẹ inú òsì náà lọ fẹ́ fìdí tèsí ṣé o ti wá rí báyìí wo ìwọ rò pé Owólabí Owólabí labi, tí wọ́n pè mí tó rò pé ẹnu lásán ni Olúwólábí tó dúró wájú rẹ gẹ́gẹ́ yìí èmi owó wọ́n bí mi sínú owó ni wọ́n bí mi sílé ọlá ni ọlá mo bá sùn ọlá mo bá jí. bẹ́ẹ̀ mo sì náwó tí wọn èkó ni. sìkìsìkì máa mi owó dé sìkìsìkì máa mi. ẹ wo wàá gbọ́ jẹ́ sọ kínní kan fún ọ sórí gbogbo nǹkan tá a kó wáyìí bá a ṣe máa kó wá àyínú lọ́rọ̀ o ẹ bá sì máa kó wa nù torí pé àwọn ò lè máa wọ ọ̀ràn báyìí kó kú ní òsì jẹgẹdẹ bá ń gbé owó ọwọ́ ẹ. kí n mú owó wá nù ẹ àbí. bá ń gbé owó ọwọ́ ẹ. owó tó wà nù bí kọ. bàbá yín ló ṣiṣẹ́ sí i lápò ni wọ́n ní gbowó ò tún sọ̀rọ̀ wọ́n jẹ́ bínú sí ọ. tí n bá tí n bá tún gbọ́ kankan lọ wọ́n fi ọ́ dógò sí àyìn wọ́n nìkan máa ràn ọ́ níṣẹ́ gbogbo bí tó bá gbọ́dọ̀ fẹ́ràn ọkọ máa ràn ọ́ lọ. ó ó ní mo tún gbé sí gbogbo owó tó wà ní àyìn má san gbèsè kankan nínú rẹ o gbogbo gbèsè yòówù tó bá kù tẹ ẹ bá jẹ ẹ sọ fún mi èmi wo lábẹ́ wọn bọ̀ san. Hmm, eh, olúwa ló fi ràn olúwa hmm, <laughs> ló fi ràn. tọ́wá rí látò ní ilọ̀ o wọn wá máa jẹ gbèsè lọ ibi tó bá wù ọkọ jẹ gbèsè dé jọ̀tún lówó jòsì lówó jolóyè lówó jọba lówó jọ̀tọ̀kùn lówó èmi kìíní mo ṣetẹ́ láti san. káre olúwa mi. àmọ́ gbogbo ilé tí ń ṣe yìí náà <laughs> kì í ṣe pé báyà mo ń finú fílọ̀ mo fi ń ṣe o wo torí pé mo wò pé oòrùn tó ràn yìí ó sì taṣọ gbẹ bóyá ààyè sì wà fún ọ láti ronú pìwàdà torí pé èyí kìíní burúkú tẹ̀ ń jọ ń gbélé tó ń pè ní ìbálẹ̀ rẹ̀ náà òkú eh, ti nǹkan dandan tó kúkú wà láàrin àbí nǹkan dandan wà láàrin. bí nǹkan tẹ wà láàrin ẹ ṣe yíyún ṣe yíyún yíyún rán dáradára. nítorí èmi ni mo ti fara mọ́ ibi tó balẹ̀ jẹ́ dé bọ́ bàjẹ́ dé mo ṣetán láti tún bẹ́ẹ̀ sí. elédùn àlọ́ fi rán. so ti gbọ́ o ọ̀ya ẹ já máa lọ. Ah, ah, jẹgẹdẹ. Eh, olúwa jẹgẹdẹ. mo ṣe bí kí n bá kọ́ ẹ̀rù wọlé. kókókókókó sí i. Báyé mi ẹ káàbọ̀. Kí lówó lábí àtàwọn wèrè ẹ̀ wá ṣe ní? Jíríkẹ́ mọ̀ ló wálé. Olófà mi lásọ ya pẹ́ẹ́pẹ́ báyìí. Níbi tá a ti ń ṣe fàǹfà lọ́wọ́. Ibẹ̀ lówó lábí àtàwọn ẹ̀mẹ̀wá rẹ̀ ti kọjá. Ló bá fún lọ́kẹ́ méjì ọ̀hún ọba tí gbà lọ rẹ. baálé mi èmi náà kọ jíbìkẹ́ ló gbà á ló ní bóun ò bá gbẹ̀mí òun ó mọ̀ gbẹ̀mí mọ̀ ni nígbà tí yìí ò ti tó lówó la bí bá padà lóun àtàwọn ẹ̀mẹ̀wá rẹ̀ ń gbà wọn òde tí mo rí ló bá kó sùn wá ló kọ́ gẹ̀dẹ̀ wá àsùnwọ̀n tẹ̀ ń wò ó owó ní bẹ́ẹ̀nù rẹ o ṣùgbọ́n kò sọ̀rọ̀ burúkú tí wọn ò sọ sí mi tán lónìí wọ́n kàn fẹnu yaran ọ̀rọ̀ lára mi ni lónìí mọ́wọ́ tí mo kó wa lọ́rọ̀ rúnnù kí a má bàa jẹ mi pa. jíjí kẹ́wọ́ mi mi jẹ́ sí o. àlà o àmọ́ àṣàgbé kì í sanwó owó labí làwọn ti mọ bàtà jẹ. ojú kankan bò jí ni òrùn bá àràn dé bẹ́ẹ̀ ọmọ arólú òjò jẹ́ ńlágọ̀ mi rè ejidá kòtò jẹ́ ńlágọ̀ gbé jáde ẹ̀sà tó lù gbé mo rẹ́yìn ọrùn yá súnké sí. ó labi ó labi. ó labi àwọn ẹrù tó kó wá sẹ́ẹ̀dẹ̀ owó rẹ̀ rè iṣu rẹ̀ rè ọ̀gẹ̀dẹ̀ ẹnu ó nàbí àlà àṣàgbé o ààyò lóòótọ́ àmì ibi ọ̀pá wa eléyìí tó ṣe dákun láì mọ́tò dárú rẹ̀ làṣàmọ́ o obìnrin mi rèé ó ti dàwọ̀ mọ́jú fún ọ ọwọ́ rẹ ò lè bá kí ni nǹkan mi sọ̀rọ̀ lé. ẹ wá wá ẹ ọ sì sọ̀rọ̀ ọ ní dúró gbèsè kọ tó máa lọ ni ẹ akíntọ́lá àbí kí náà ń kókọ rẹ. akíntọ́lá ọmọ akíkùnmi mi ni. ẹ ọmọ akíkùnmi sọrí aromọlà tẹnu apẹ ló fẹ́ gbọ́ aro àmọlà tẹnu apẹ ló fẹ́ gbọ́ ah ẹ tí ẹ bá olúwa mi ni olúwa mi ni olúwa mi ni òmàlà tó wó kan tó wò pé kẹ ẹ má kú ní òsì wa àtàyà rẹ àbí àbí mi mọ ẹ ń wọn mọ ọkọ wọn mọ ìyàwó náà méjèèjì. àwa wá fi orí ru kíní wá pé kẹ́mi má pa yín ní òsì ìwọ wá ru iṣu àti ọ̀gẹ̀dẹ̀ àwa ru àyìn ẹ kíní kan ẹ àhán òní tó mú o kí ló kàn wá pẹ̀lú àhán tí ẹ bá ṣe lè ra dáadáa ah olúwa mi máa jẹ pẹ̀lú aya rẹ ra dáadáa tẹ bára yín káàkiri. ẹ olúwa mi ló fà á jẹgẹdẹ olúwa mi ló fà á ẹ ṣebí olúwa mi ni olówó tí fowó ṣàánú tó wò kùsù tó níwọ̀n ọ̀fẹ́ kẹ́ ẹ kú ní òsì tó wò pé bàbá gbàgbé ọ̀rọ̀ àná àìrẹ́ nìkan àbá ṣeré. sáwọn ilé ìṣe bá ṣe é. jẹgẹdẹ olúwa mi jẹgẹdẹ olúwa mi o. yẹ àsunwọ̀n wò tí wọ́n ta gbé fún ìyàwó rẹ̀. Ah, ọ̀nà ni. Ah! láì bọ̀gún. Hmm? ọjọ́kọjọ́ tó bá tún pé obìnrin mi nínú dandan wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ fógun ni. jẹgẹdẹ olúwa mi mo ní sọ́wọ́ ti kà só pé pérépéré ẹ wò elédò ìjọba fọwọ́ kan ó pé pérépéré ni ó pé eh, ó pé ìwọ náà lọ kà ah, ó pé ó pé olúwa mi. ọmọ àlè ni ọ ọmọ àlè ò ní ọ bí yẹn òun ọba ti yó ni gèlètè rẹ sí kò yẹ kó bani lẹ́rù ìwọ ìwọ <laughs> ìwọ tá a ní ọmọ kù ní òsì ta ni ọmọ kù nóòsì àti ètò ìpínlẹ̀ rẹ níyàwó rẹ náà ta ni kò náà wálé ọlá kọ́ wá fọwọ́ rọ̀gbọ̀ kù sí tó ní òsì ló fẹ́ bá mi lè bí ẹ̀gbẹ́ iṣu ìgbọ́ wá wá hàn wá ń lérí kò lé furukọkọ furukọkọ furukọkọ akóúnjẹ fún ọ akóso fún ọ akọgẹdẹ fún ọ àti gbowó sí i ayé àrẹ ọsọ fún ọ ni kò ní mo ní ká ẹ máa jẹ gbèsè kò ní mo ní ká ẹ jọtọ kùlú lówó ká ẹ jẹ aráàlú ká ẹ jọmọdé ká ẹ jẹ àgbàgbà kò sọ fún ọ wípé mo ní mo ṣetán láti tán sẹ́yìn aláìmoore ni ọ kódà náà o nígbà tó kó gbogbo eléyìí wá tó sì kó owó eléyìí tá a gbéyàwó rẹ tó kó inú àsùnwọ̀n wá owó eléyìí tán fi bọ́yàwó rẹ sí òòrùn wọ́n tó àṣírí ìyàwó rẹ níta gbangba mo sì bó láṣìírí ìwọ wá wá wá àyàn wá ń lè tásùn wọn ló gbé wá tẹ́lẹ̀ yọ tí mo kó fún wa. èmi ò tí ì níyùn báyìí tí mo bá eh, ṣiṣẹ́ díẹ̀ n kò rẹ wá fún ọ kò sí kó o ò lè nílé ọjà bẹ́ẹ̀ o lè rówó o bó sì múlẹ̀ o sì náà bí o sì náà lọ́ọ́ bà mí o jẹ́ sọ pé mo fẹ́ owó mi mo sì fẹ́ gbà lónìí lónìí. èmi ò ní báyìí o igbó lọ́wọ́ fún mi eh, tí n bá ti ṣiṣẹ́ n kò. wọ́n gbọ́ wá tó o bá ti ṣiṣẹ́ ọmọ àlẹ́ ah, ah, olórí ìbú olórí ìbú olórí ìbú onítòun bá ti ṣiṣẹ́ eh. wo jẹ́ ìtọ́kílì kan fún ọ ọ̀rọ̀ ọ̀run ọ̀rọ̀ ọ̀run lọ́wọ́ wọn máa lé lọ́wọ́ rẹ̀. tó bá sì jẹ́ bínú ah, tó bá jẹ́ bínú wọn nìkan kóòrù lé ilé rẹ lọ ni abẹ́ ẹ̀ máa wo kíní burúkú yìí. tí lè ròdì pẹrẹsẹ. irọ́ pẹrẹsẹ nìkan kọ́ olúwa mi ẹ wò gbogbo lè rẹ jẹ́ kánjà kan fi sílẹ̀ lọ́nà. gbogbo ẹgbẹ́ sí ìwọ tó ìwọ ìwọ mo ní kó o káwó ọ wá yọ àdá ìwọ wa ń bẹ̀rù níwájú tèmi ò ń bẹ̀rù. mo ní ọkọ̀ mo ní sọ́wọ́ ti pé olówó ti pé. ọpọlọ mi ò gbẹgbẹrẹ ọlọ́kọ̀ ni olúwa mi. ọ̀ya ẹ kú ẹrù mhm. ṣé bàdà náà sá fún ó yẹ kú ẹrù ẹ kò tẹ̀lé lẹ́yìn kì í ṣe inú ilé mi tẹ́rù bá ti jáde kò tún ní wọnú ilé tiwa ẹ̀ mọ́ ẹrù ó ti délé olóṣì kò tún gbọdọ̀ gbé inú ilé olówó ilé wọn gangan ni ká kọ́ kọ́ kọ́ ọ̀rọ̀ síwájú ilé rẹ̀ ẹ gbé lọ ilé rẹ̀ ẹrù tí ó ti wọnú ilé olóṣì kò ní wọnú ilé mi owó lábẹ́ ìmọ̀ ẹ dákun olúwa mi ẹ bó wà ní tiẹ̀ olókìgbẹ́ àtàbọ̀ abẹ́ olórí bu ẹni ẹni àìjírí ẹni àìjíkò èmi kí ni èmi wo labi ọ̀dà àwọn àbúrò ó ní òun òun o òun òun ẹ kíni òun o ebi ò pa òun òyò inú òsì ló kù sí èmi tí mo sọ pé a sì ṣe bẹ̀rẹ̀ ni a a ni. fìlà ń bẹ lórí yín ẹ̀wù àti ṣòkòtò ẹ ẹ sùn ni. ọrùn ni òkú mi. oorun ó ṣe akùn yìí ńgbà tẹ́ ẹ bọ́wọ́ ẹ ẹ fẹ̀gbẹ́ lélẹ̀ ẹ wá lórun òkun yìí. Hmm. ànìkẹ́. baálé mi. ṣé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí àyè ó lè jẹ́ kéèyàn fojú lé irun ó mọ̀ pé ẹni tó bá ń sùn lásùn jù ò lè sùn ni. bíi ti bò. ẹni tí wọn ò lé ò lè mọ̀ pé ń sáré béèyàn ò sáré kò lè tètè débi tí ń lọ. ń bò òòṣà ó tí ìwà ṣe ń á jẹ́ kó òòṣà ó ṣe ń kíákíá ni àwa náà ò ṣègbìyànjú òòṣà òkè ó wà dé gbìyànjú ládé sá wà wọ́là ni. a ní fi tipátipá wá ọ̀la àmì yóò ṣègbìyànjú o àníkẹ́ wọ́n ti dá gbogbo ẹ̀rù ìpinnu mi sì ni pé mo fẹ́ fi ìlú ilẹ̀ kí n wá iṣẹ́ ajé lọ. lọ́gbọ̀. èmi ọmọ ibi orí bá bá mú mi lọ náà ni ibi ẹsẹ̀ mi bá yà mí sí àmì mi ò tí ì mọ ibìkan pàtó tí mo fẹ́ lọ. ó dáńgbà náà mẹbí bá jábá ti ń lọ kólókóló ẹ̀ ń tẹ̀lé ni. Mm, mm a lè ṣe báwọn ìlú tí mò ń lọ tí wọn ò lẹ́nìkan ìlú tí mò ń lọ tí wọn ò mọ̀ yàn jẹ́kẹ̀mí ọ lọ ná tílẹ̀ bá sì dẹ̀ lọ́hùn wọ́n padà wàá mú ọ. ṣebí torí rẹ̀ náà mo fi ní ọjà àjọ máa lọ bó ọba lẹ́nìkan lọ́hùn ṣebí bí mo bá sì ti wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ èmi lè yan rẹ̀. a lè ṣe báwọn àníkẹ́ a lè ṣe bẹ́ẹ̀ o jẹ́mi ò kọ́kọ́ lọ ná tí n bá dọ̀hùn àní bá dẹ̀ wọ́n wàá mú ọ akíntola ìṣọlá wàá fèmí nìkan lẹ̀ kò dá báwọn àjọlọ ni àjọlọ ni. àníkẹ́ wò mí ó wù èmi náà kí n tọ́jú rẹ̀ ó wù mí kí n jọ́kùnrin gidi fún ọ ṣé wọ́n mọ̀ pé tọkùnrin bá wà tí ó lò lọ́ọ́ ọkùnrin lásán wọn mọ̀ polúwa rẹ̀ orí yìí tó ṣẹlẹ̀ sí wa ntíwọ̀ náà mọ̀ ni yóò tọdún mélòó tí mo gbà lọ́wọ́ Owólabí nítorí pé wọ́n bí Owólabí sílé owó ó wá ṣàdúró tó ṣeun kì í ṣiṣẹ́ lọ kí n lè lò lọ kí nǹkan ó lè dáa fáwọn méjèèjì náà ni ànàkẹ́wọ̀ mi. Jọlá. Jọlá. Ṣé o wà nígbàgbọ́? Ó ti tán. mi olówó orí mi lílọ ànìkẹ́ ọmọ arólú owó bá a bá ń rebi ṣe là àdógún ọdún bá a bá ń àdọ́gbọ̀n oṣù lílọ tí mò ń lọ yìí n ò lè dágbà kọ̀ọ̀kan ọ̀hún ni dídé mi wà iṣẹ́ ajẹmọ̀ ń bá lọ kí lè o lè dẹ̀ fáwa méjèèjì ni. àmọ́ wò mí wò tí mo bá lọ wọ́n rántí ilé àníkẹ́ wọ́n rántí rẹ̀ wọ́n rántí abọ́dẹdé ìlú bàbá mi wọn ò ní fojú rẹ sọ́nà. bọ́lá mi ìsọlá òdì ìwọ̀de rẹ sà apọ́nẹ́kùnrin ọ̀rẹ́ ẹ̀rú sí gbọ́kọ̀ onímọ̀ ọ̀dẹ̀ rọ̀bìnì rọ̀bìnì àgúnjọyà ọ̀rẹ́ ẹ̀ sà ọ̀rẹ́ sà dúdú lè gbọ́ pupa làbúrò orí lọ́yà dúdú ló fọwọ́ fún pupa èkó ọkàn rìbìtì lọ́kọ́ mi lẹ́sẹ̀ la dẹ̀kú mo ṣubú yẹ kẹlù gbá epo mo fàtà papọ̀ mo fífú yọ dànù kàkà kẹlẹ́po náà mi elépo nìyá mi ọmọ ọlọ́pẹ̀ kan ìjẹ́gẹ́ ti rẹ́kẹ̀ o ìsọ̀lá ọmọ ọlọ́pẹ̀ kan jẹ́gẹ́ ti rẹ̀ ọmọ aróòlù òwò ọmọ aróòlù òwò. òjò ni ò jẹ́ ìrágọ̀ mi ejò mọ́ èjì dákọ̀ tó jẹ́ ìrágọ̀ gbé jáde ẹ̀sà tó lò gbé mọ́ lóyún rẹ̀ súnkí sí ọmọ kùrùbùsù níwọ̀ ọmọ arólú o ẹ̀sà ògbìn ará òde gbólúkẹ́ ológbòjò ìwájú ológbòjò ke o ẹ̀yìn ológbòjò ke ni ọmọ arólú ojú ọlọ́gbọ̀jọ ìgbà ké o ẹ̀yin ọlọ́gbọ̀jọ ìgbà ké ni ọmọ aráàlú owó ọmọ aráàlú owó ọmọ aráàlú ejidá kòtò kò jẹ́ ẹ̀rọ gbé jáde ẹ̀sà tó lò gbé ẹ̀rù yà sún ọmọ kàkà kélépo náà mi elépo ni ìyá mi ọmọ ọlọ́pẹ̀ kan jẹ́gẹ́ tirẹ́kẹ́ ọmọ ọlọ́pẹ̀ kan jẹ́gẹ́ tirẹ́kẹ́ ìsọ̀lá ojú romi o dákun lọ o torí dáàbára gbé àdógún ọdún bá a bára àdógún oṣù olówó orí mi ìsọ̀lá lọ ọmọdágbà kan. orí mi sinmi lọ o orí mi sinmi lọ èmi ọmọ bíi àyà sí orí mi sinmi lọ orí mi sinmi lọ o ẹlẹ́dàá mi sinmi lọ èmi ọmọ bíi àyà sí orí mi sinmi lọ orí mi sinmi lọ o orí mi sinmi lọ èmi ọmọ bí àyà sí orí mi sinmi lọ orí mi sinmi lọ o ẹlẹ́dàá mi sinmi lọ èmi ọmọ bí àyà sí orí mi sinmi lọ. lọ́dọ̀ wọn gbogbo nǹkan ó ṣàrí pé wọn ò fìnnú fẹ́dọ̀fẹ́ jáde nínú ìlú wọn mo ń wá jíjẹ múmú lọ ni mo ń bá ṣe ajé ròde ni kí n lè ràjé kí n fi tọ́jú ìyàwó mi kí n má bàa dẹ́ni ẹ̀yìn dákun lílọ tí mò ń lọ tí mò ń fi lọ abọ́ ọ̀dẹ̀dẹ̀ ilẹ̀ yìí wọ́n jẹ́ ń kú sọ́nà bí èéfì. ìlú abọ́dẹdẹ tí mo ti ń jáde yìí jẹ́ ń kórè padà bọ̀ wálé wọ́n jẹ́ tèmi ó gbé orí ìyá mi o ẹlẹ́dàá bàbá mi ẹ dákun ẹ ṣègbè lẹ́yìn mi orí ìyá mi o. má jẹun kó sọ́nà bí èéfé o. ẹlẹ́dàá mi o. sọlẹ o èyí sọlẹ. èyí sọlẹ dẹ́kun ìgbà tí èyí sọlẹ kí lọ sọdọ lọrẹ tó ń wá kí bọ bá parọ́ ìfìbọn fọ́ orí rẹ dànù. ìrẹ́kẹ̀ mọ́ fọ́ mi lórí mò ń wá sí ajé lọ ni. mò ń wá sí ajé lọ o ti rí sẹ́ àbí o ti rí sẹ́ ni. Ah, o ti rí. Ah! ẹ̀dọ́kùn èmi sọdẹ wọn mo dẹ́ ṣe ìnàjà ni mí mo mo tún lè ṣiṣẹ́ àgbàro mo lè roko àmọ́ wọn mo ṣe ọdẹ ṣe. ọ̀dà bọ́ọ̀ bá mọ sí ọdẹ ṣe sórí àwọn méjèèjì tó ń wo yìí a kọ̀ ní sí ọdẹ bẹ́ẹ̀ ni ọ̀yà mo ṣe ń wo ìwò bọ́ọ̀ bá fẹ́ kí n tú ẹlẹ́ẹ̀kejì sí ọlá. ẹrù ọdẹ wọ́n ti mú mi lọ. ẹwà tó mi. ẹwà tó mi. ọwọ́ la bí. ọkùnrin. ọkùnrin kí ló ọ̀nà mi. tó lọ́wọ́ mi náà mò káàkiri kódà májè n tó gbé dé àárín nù tó lọ́wọ́ mi mo wá délé rẹ o. kí wàá lọ sọnù lọ́wọ́ adẹ́tẹ̀ rẹ̀ táwọn wá sọ fún pẹ́nu ọ̀nà mi ẹ wà á tó mi inú rẹ lè tí ẹlẹ́sẹ̀ bá ti mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́sẹ̀ kò ní pẹ́ lórí ìdọ̀bálẹ̀ wo mo mo fi lédo àbẹ̀ ọ́ dákun forí jì mí. ìbínú ẹ̀wẹ̀ ẹ̀ gbogbo ọ̀rọ̀ àgbàrá níwájú ọmọ aráyé bí bá ti ń kọjá lójúde wọn lọ́ba ìgẹ̀ẹ́rẹ́gẹ́ ẹ̀rín mọ̀ ní fọ̀rọ̀ wọn rìn èmi ò bínú. ẹ wà á tó mi ilẹ̀kùn fẹ́rẹ̀ tí mò ń kàn látijọ́ yìí mo fi lédo àbẹ̀ ọ́ sí fún mi. <laughs> ṣe bí eléyìí tó rí bíi jáwéjura oníranù òpònú tó ti torí rẹ̀ tó fẹ́ kú sínú òsì síbò ló ti rìn lọ́hùn òun ló nìyó tó jẹ́ pé ìwọ́gun ò lè sọ pé bíi báyìí ló wà lónìí ṣé torí èyí tó jẹ́ pé kò kódà ibi tó wà nísìnyí wò mọ̀ bóyá ó rí tiẹ̀ rò wò má jẹ́ kí n tàn ọ́ mo nífẹ̀ẹ́ rẹ ni tí mo bá nífẹ̀ẹ́ rẹ ìyìn alágbẹ̀dẹ mi ti ń runi lójú kan ó ní nǹkan tó rí ni. ẹ ṣeun mo mọ̀ pé bí ẹ fojú sí náà ọ̀nà òsì gbábẹ lọ o ọ̀wá lèmi ò kú sínú òsì èmi ò ní kú sínú òsì ìrandíran rẹ lẹ́ẹ̀jọ kú sínú òsì. Ah, ọ̀rọ̀ yìí àbí ọ̀rọ̀ mi ah, ẹ wà tó mi wà o ah, òsì ẹ̀wẹ̀ àbọ̀ ò mọ orúkọ tèmi èmi owó labí má jẹ́ kí n tàn sórí nínú ẹbí tiwa àwọn ìrandíran ìrandíran ìrandíran ìrandíran tó bá tún wáyé lẹ́yìn ìran tó tó jẹ́ pé lẹ́yìn ìran ìran ìran lọ́nà igba kò sí ètò lè tòsí nínú wọn wá ajé ń bá wa sùn ajé ń bá wa jí ajé ń bá wa jẹun ni. wo àwọn owó kan wà tó jẹ́ wípé tó sì bá dẹnu kọ báyìí ọ̀rọ̀ rí padà ni. wo o sì ò lè wọnú ìdílé tàwa mọ̀ kí ni èmi ni wà ń ṣe ọ́. a ní ọwọ́ farayọ́lá ni kò wá farayọ́lá kọ́ mọ̀ bá farayẹ́ gbé à ń bá ọ sọ̀rọ̀ òyìnrún òyìnrún. kí ni ṣe ọ́ wo tí ìbá ṣe pọ́rọ̀ ọ̀fẹ́ ọ̀sán tó bá gbajúmọ̀ tí ọ̀bọ̀ ẹyẹ oko ni òfin mu. lábí olówó ọdún kan tí ò jára gbádùn ọmọ ṣeun mo ní n ò ṣe ọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni dákun sẹ́mi nìkan lobìnrin tí ń bẹ nù lu abọ́dẹ̀dẹ̀ wa yìí ni ó sì pọ̀ sókè rajà kọ́ owó bíi tiẹ̀ síwájú láyéláyé rẹ tó fi kú tí n bá tún já pẹ́tẹ́ ẹsẹ̀ rẹ lẹ́nu ọ̀nà lèmi àbí mo kọjá ọkọ̀ ńlọ́nà wa dáńdúró ah, ilé ọ̀gá ju ọlọ́njọ́ náà tí ẹ̀ dúró náà mẹ́bí wọ́n ní ọmọ lápèlé yẹ kó daṣọ ẹ̀dá lódòdì ni dákun kí ló sọnù lọ́wọ́ rẹ tó ń wá kiri mo ní ọdẹ lẹ́yìn mi ṣé mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bọ́ọ̀ bá mojútó ọmọra Hmm? ọkàn gbẹ̀gẹ̀dẹ̀ àbùkù tó ti jù yìí tó nǹkan bọ̀ látẹ̀yìn tẹ́lẹ̀ lọ ṣé bá kan ọlábùkù bó bá jẹ́ pábùkù bá dùn ọ́ nìkan yẹ kó dẹnu ọ̀nà lè mí mọ́ kí ló sì ọ́ ó ń ranù aláìmojú aláìmọ́ra ẹni àjírí ẹni àjíkò. ẹ wà tó mi ẹ wà tó ẹ wà tó èmi ló yín ọrùn bí ọrùn kọ̀ǹkọ̀ ló yí wọlé sí ẹ wà tó àánú rẹ ní í ṣe mí o àánú rẹ ní í ṣe o ẹ má jẹ́ ń tàn ọ́ sórí ńgbà tó bá ilé pẹ́ tó bá yá tí òwú aláǹtakùn bá takùn dé ọ̀nà rẹ̀ ah tí gbogbo ara rẹ̀ wá ń rà ro ro ro ro tí gbogbo ara rẹ̀ awọ rẹ̀ ti ń sí pẹ́pẹ́ ah àánú rẹ̀ ò ṣe mí kọ́ má jẹ́ pé ìwọ lọ́mọ lóbùkọ́ òbúkọ́ kọ́ ni ọmọ lé ọ ìwọ èmi èmi owó lábí ah <laughs> ńlẹ̀ yìí. ẹni ṣé a bí gbogbo ẹnu rẹ sọ. ẹni láàrin rẹ dákun èmi èso lé èmi èso lé lóògùn ọfẹ o èlé bàbá ẹ ṣe ránlẹ èlé lóògùn ọfẹ o bàbá ẹ dákun ẹ dákun àwọn ẹ̀ṣọ́ yín ni ó mi jẹ́jẹ́ mi mo ṣe lọ arìnrìn àjò ní mi wọ́n gbólé èmi èsì ìṣòlè ẹ dákun bàbá ẹ dákun. gbẹ́ndé sọ́hún o ìṣòlè kí lọ wá débi wọ́n ti rí ọtí ẹ ẹ. mo rìnrìn àjò ni arìnrìn àjò ni mi bàbá èmi èṣòlè ẹ dákun mi. ọ̀dà èmi mọ̀ ń tọ́ wá ṣe ọwọ́ àṣàlámí ah. ẹ fẹ́ kógun jàmí àbí ah. Ah. sórí gbogbo àwọn tó ránṣẹ́ àtiwọ́ náà wo ẹsẹ̀ bàtà mi láì ní ìtẹ̀ ìmọ̀lẹ̀ mi. wo jẹ́ n sọ kinní kan fún ọ sọ orí ajá tó bá mú ìfún òkété tó bá ẹ jẹ́ tí ò bá kú dìgbò lugi ni ọ̀yà ìlú mọ́sọ́ bẹ́ẹ̀ fún ẹ jíṣẹ́ ẹ̀yin ọmọdé wọ̀nyí kò sí ṣíṣe kò sẹ́ ìṣe ẹ mú lọ sí yàrá àhámọ́ ẹ ti gbọ́n tí mo sọ fún yín ẹ tí ẹ mú lọ́bẹ̀ ní kí n wá ronú sí tún tí ò fi kíni burúkú yìí pa èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. ẹ jíṣẹ́ mi à. èmi èmi oògùn ọwọ́ àràwì ẹni ọ̀wáyé dáràn àtọ́bọ̀ bí orí òkè àkè àti lọ́mọ lóòkú gòkè àtàn arípẹpẹ kóògùn sí ọkọ ẹfúgbé ilé àṣàkẹ́ ọmọ ẹlẹ́ẹ̀sí àṣà òjò kúnúgbà àwòdìwọ̀n òjèjò àfàyàfà a sì ń ṣẹran àkújọ ọ̀gá ìṣẹran àpáta ọ̀pọ̀ lọ́wọ́ ọjọ́ kọ̀ọ̀kan béèyàn bá mọ́pọ̀ lọ́tí ọjọ́ kọ̀ọ̀kan yóò gbé jùlẹ̀ ni èmi ọmọ asúmọ́gẹjú ọmọ asúmọ́kẹjà ọmọ asúmọ́gun bí ẹkẹrẹ. ìgbé láti bẹ̀rẹ̀ ní ṣiṣẹ́ iṣẹ́ ilé ó bu àyà ẹ ṣe iṣẹ́ gidi ni. ẹ máa gbafẹ́fẹ́ ah, wo kọ́rọ́rùn iṣẹ́ <laughs> ńlá la ṣe adìyẹ wa ńlá kún wò bàjẹ́ ń parọ́ fún mi ìgbà tá a dé inú igbó tá a bá sí oríṣiríṣi èèyàn ní ń kọjá hmm. olórí ibú ń kọjá àwọn olórí ibú ló tiẹ̀ wá pọ̀ jù torí wọn á rò pé àwọn ti ń kọjá wọn bàbá ní ká fi wọn ṣètùtù ẹbọ oorun ò lè fín dèpòdèpò pẹ́ bọ wọn gbà á mo bá tún jókòó kọpẹ́ rẹ̀ ni mo rí ìmọ́lẹ̀ ńlá kan lọ́mọ́lẹ̀ gbòó ń súnmọ́ mi ń súnmọ́ mi ń súnmọ́ mi èmi náà bá kọ sẹ́gbẹ̀ẹ́ kan ìgbà tí mọ̀lẹ́yìn ó sún mọ́ mi báyìí kí ní burúkú yìí ni mo rí n ah, bá sún mẹ́yìn ìgbó náà gbóòrò lájọpọ̀lọ bó bá tutù tán àwọ̀ rẹ̀ yí lẹ́nu ni káyì bí mo ti sún mẹ́yìn ni èmi ìgbín ọlọ́run ìgbín ọmọ àforúfà bí mo ti rú òun bá jìnnà túnú. iná dàn lára. <laughs> ogun mọ̀ pé mi gbìn àtàmọ́tàsí ni mi ikú ni kì í sàrùn. Hmm. <laughs> ẹ ṣeun ayé yan da ẹ ẹ lálẹ́ ní lálẹ́ lẹ́yìn náà ní lálẹ́ ìwà máa lọ sẹ́ẹ̀ kí n máa lọ máa lọ. kí ló dé kí ni. afẹ́fẹ́ o afẹ́fẹ́ ti tẹ́ akéré fòrò adìyẹ wọ́n ná ẹran òtútù tó mú ibo ló mú lọ. kí ni ìtumọ̀ gbogbo tẹ́ ń bí mi léèrè. kí ni ọkọ̀ ọgbọ́n ti ń sọ ni àlẹ́ retí bàbá fẹ́ fi bọ̀ rí níbo mú sí tẹ̀rántí bàbá kékeré nìkan máa ṣe tẹ́nìkan ò ṣe rí. Ah! ọgọ ni ìwọ ọmọ pé ni wá ṣe tẹ́nìkan ò ṣe rí ojú ló sì rí nǹkan tẹ́nìkan ò rí rí. kí wàá lè fẹ́ ṣe fún mi. wo wo wo wo wo mọ̀jẹ̀ mi ọ̀tọ̀ èmi ò lọ rè sọ fún bàbá rẹ pé ẹran tí bàbá fẹ́ fi bọ́rí o ọtí túlẹ̀. bàbá ò gbọ́ sí ilẹ̀ dídà ní pọ̀ rẹ̀ alájọbí nípa àyíkẹ́ni tó súnwọ́ni ti ń dani ó ti dalẹ̀ lónìí òní náà ó sì wọlé báyà ń sọ báyìí kí n máa lọ. ìsọlé lọ bàbá wọn mọ lọ́wọ́ bàbá ìsọlé ìsọlé ọjọ olórí burúkú ayé rẹ ò ní dáa. kò ní dáa fún ọ àtúkútúkù rẹ lọ́nà ọ̀run tó bá ti dọ́run kó lọ rẹ sọ fún bàbá wípé mo ṣe ẹ̀ńtánìkan ò ṣe rí iná ni ó jù ọ ìwọ ládàra dá burúkú yìí tó bá dọ̀ nǹkan lọ rí mọ́ sọ fún bàbá. bàbá o bàbá o bàbá o bàbá o bàbá o bàbá o bàbá o bàbá o bàbá o kí ló dé kí ni tí ọ. afẹ́fẹ́ ni baba afẹ́fẹ́ ni. kí la fẹ́fẹ́ ṣe. ẹran tá a so mọ́lẹ̀ ni ẹran tá a so mọ́lẹ̀ ni afẹ́fẹ́ ti tu ó ti tu. ẹran èwo. tá a mọ́lẹ̀ ni baba. ṣé ẹ ṣe ẹran tí mo fẹ́ ṣe tutù kí n tó lọ sójú ogun. Ah! ó ti tu lẹ̀. ẹ̀yin ọmọ yìí ẹ fẹ́ fi ejò òru ẹ fẹ́ iṣan mi. èmi kọ́ bàbá. Ah! ẹran ìtùtù lọ ìwọ náà ló pẹ̀lú rẹ̀. èmi kọ́ bàbá. Ah! èmi àríṣà náà àkótágìrì ejò pátákó ẹ̀fọ̀n tí tajà lẹ́nu kákáká èmi aláṣàṣà wọjà bùnmi láṣàmú ìwọ kì í bẹ́ ògbùdùn gbada ọ̀kàràn gbada olówó orí agbada gbada yé ọ̀nà tó tọ́ ló bí ìyá jẹ́ ẹlẹ́nà ní bàbá rẹ̀ olú òkùnkùn ló bí olú òkìtì olú ọ̀fẹ́rẹ́ ló bí mi lọ́mọ èmi tí mo jí ní kùtùkùtù tí mo kọ́kùn ọ̀rọ̀ mi lọ́wọ́ gírí gírí gírí baálé ilé ni mí látòdì ọ̀run wá bí fíbálà máa la òtún yáyá òtún yáyà ilé awo là kọ́gìrì ẹsẹ̀ wọ̀ ah! hmm. èmi akánimọ́dún ọkùnrin gbẹ́ngbẹ́ng ọmọ asúmọ́gẹjú ọmọ asúmọ́kẹjáwa ọmọ asúmọ́gun bíi ẹkẹrẹ ságbàmọ́kìnrin ọ̀sọ́dẹ ẹ̀gùdílé òkú àpò ọmọdé òkú tìrá pẹ̀lú asúmọ́gẹjú abapò yọrùn mu lẹ́nu èmi ọmọ ọ̀pọ̀ sọ́ọ́lẹ̀ máa sọ ọmọ. ẹ wo ẹ má tijú o ẹ mẹ́mu bó ṣe wù yín mo fẹ́ kí gbogbo yín ó forí rìn délé lónìí ni èmi mo sọ bẹ́ẹ̀ owó ń bẹ. Agbọ́lágadé bẹ́ẹ̀ tiẹ̀ rí àádá fún ẹ wá gbọ́ bí mo ṣe wà lẹ́mu lẹ́ni kí n tó kó bí mo fẹ́ forí rìn délé wà kí n mẹ́mu kí n yóò bì nàkú ẹmu sì wà ní ìgbésọ. Ah, ah. lẹ́gbàá tá a ríjọ́ tí wọ́n mẹ́mu yó tó o tọ̀ ara tó o forí nì lọ lérí. ẹ wá o èyí ò ní ìfẹ́ o ẹ̀yin sẹ́yìn mọ̀ pé ọ̀rọ̀ tẹ́ ń sọ ti ń bá àbùkù wa ni. àbùkù bíi ti bó o ẹ lẹ́gbà àkíyèsí náà ń pè ọ́ sí o bọ́ ọ bá tún mẹ́mu yó tọ́ ọ mú yó débi tọ́ ọ ń ṣe mí sára ìwọ lọmọ ọ fọwọ́ ara rẹ kó ni. ẹ ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ má jẹ́ kọ́rọ̀ eléyìí òdìjà láàrin wa ẹ wo ẹ̀bẹ̀ mi ni mo ní kẹ́ ẹ mẹ́mu kẹ́ yó bá a bá rẹ ni tó mẹ́mu yó tán tó wá sùn ara èmi ò tún gba alágbàfọ̀ tí wọ́n ò tún bá fọ ẹ̀gbin ara ẹ̀ kú. Ah, ah, bẹ́ẹ̀ mo sọ fún yín. ó parí ah, o ọ̀rọ̀ rẹ o alára <laughs> sọ padà ò ta ń koro ń ẹni ó kó àìsàn ká ìwo kíkàn yín bẹ́ẹ̀. pẹ̀lú rẹ lá bí inú bá bí mi ní àyè lónìí o ò ní mu ju há tó wà lọ́wọ́ rẹ lọ ẹ fún gbogbo àwọn tó kù lẹ́mu láìgbà ó gbọ́dọ̀ mú nǹkan tó ìkú òǹbí lónìí. àwùrú kí mo ṣe. àwùrú àwùrú ọ̀rẹ́ mọ̀ sí. inú ń bí mi. mọ̀ bínú mọ̀ bínú mọ̀ bínú ẹ mọ̀ pé èèyàn wa náà ni mọ̀ bínú ẹ bá wa jíjẹ ẹ ṣàánú mi. arákùnrin láti bó ebi náà ń pa mí ẹ dákun arìnrìnàjò ni mímọ sọnù ni. kò sígbà ọkà ń bí bẹ́ẹ̀ ni ò sígbà yan ń bí ẹmu là ń mu ní àyín àfi bó bá mẹmu tó yóò bá kán ẹ bá ń fún lẹ́mu. ẹ dákun. ẹyìn ẹyìn ẹyìn ń bọ̀ náà ẹ̀yà òjò ẹ dákun ṣé ẹ lóúnjẹ ń oúnjẹ ń bẹ́ẹ̀lẹ̀ àmọ́ ti bá lè wà ní. ẹ wo ẹ ní rí kúrà o ẹ dákun ẹ rè bá ń gbóúnjẹ ń wá fún un wọn fún yín lówó tẹ ẹ sèmí fún balẹ̀ yín kó tó dé ẹ dákun. yóò jọ dìde kó lọ gbóúnjẹ tí ń bẹ́ẹ̀ lé wa. Ah, ìyáálé mi èmi lẹ́ sọ tí ò dùn mọ́ yín lẹ́nu ẹni kí lọ gbóúnjẹ tí bá léwó jẹ wá ṣé tí bá léwó bá dé ṣé kí wọ́n jẹ gi ni. ṣé bí o gbọ́ tọ́nà ò fún wa lówó tá ìsèmí. Ah, ah, ìyá òjò ojú ní rojú sàánú ebo gbọ́n ti gbẹ́lágadé ọ̀rẹ́ mi wí ó lóun ó fún yín lówó tẹ́ ìsóúnjẹ míì tí ọkọ yín bá dé. wọ́n fún yín lówó ẹ wo kankan mi o ẹ bá fún wọn lówó ìyálé mi tó bá ti fún yín lówó ẹ̀yin lẹ lọ sí oúnjẹ tí bá lè wá yóò. ṣáà lọ gbé wá. jókòó jókòó jókòó jókòó. ìyá àjò ìyá ẹ wá bùn ẹ wá bùn lẹ́mu ẹ bùn lẹ́mu ẹ bùn lẹ́mu ẹ bùn lẹ́mu. ẹ wo bọ́rọ̀ ilé ayé ṣe rí nu. wọlágàdé hmm? orí òkú ní sùn ẹ ṣe. ebi ń pa mí ọlọ́sẹ̀ ń kiri hmm. nígbà tí n ò bó ni wọ́n ṣe wẹ̀ ta ọ̀rọ̀ ẹ mú èmi mẹ̀yàn bàbá tèmi mọ́ sóore ni ọmọ ayéròǹfẹ́ ara alágbẹ̀dẹ ọmọ awúrin tó rin rọ oúnjẹ òun rèé o. wá bá ń gbé e fún un wá bá ń gbé e fún un bá ń gbé e fún ọkàn. Hm? ọmọ àwùkọ́gbìnrin bí ẹ ń dàjẹ́ ìgbòrè ló ti ń bọ̀ lọ gbọ́kọ́ fún mi wá. àwúrò àbọ̀ gbọ́n kan. èmi náà ní mú ṣùbọ̀ fún ọmọ àgbẹ̀dẹ mi sọ̀rọ̀ lọ́nà tèrè. ẹjú dá lọ́lẹ̀ dídá lókè ni àwọn ọmọ àgbẹ̀ wọn máa sọ lọ́nà kò wà ní bàbá wa ti mú rìn jẹ sọ bá sọ ọmọ àgbẹ̀ kó fẹnu bojì ó ibà mọ̀ pé yín alágbẹ̀dẹ ọ̀rẹ́ rí ọmọ abúlé ṣòwò. ayé mi ti bó o ní ìbá ti dùn tó tó bá mọ orí kí ògùn ọmọ kú. dákun dákun tó bá ṣe tán. ọmọ akú lómi lómi. ògògó sùn wọn ṣe bí kúkú ló kú. ebi kò ń sàǹfà sàǹfà bí ògògó ọmọ kúmọ̀sọ̀rùn gbórí ògògó ah! ọmọ kan lákàtà ẹ̀kọ́ ọmọ kan lákàtà àkàrà ogun sísan ah! ọgbọ́n wíwà lágbèrè ọ̀kànlá yòókù lọ máa wo múlò lẹ́ńbílé bàbá yín ẹ̀yin obìnrin òkè mọ̀sán lọ́mọbìnrin ẹ̀lúdùn kan bàbá ìyá mi sàǹbà sàǹbà ògògó ń bẹ lájàálẹ̀ bí gbọ́lẹ̀ o sàǹbàsàǹbà bí ògògó ọmọ akúmọ̀sọ̀rùn ah! gbórí. orí mi wú o àwòrán àwòrán àti ah! lẹ́kan sí wàláyà lẹ́kan àti lẹ́kan sí inú mi sì dùn. ọmọ eégún mẹ́ta pín ni ọmọ ọ̀lẹ́lẹ̀ kan wọ́n lẹ́dọ̀ lágbùrẹ́ hmm. ọ̀fà ikú kémi òjèjì ọ̀fà ikú kíwọ́ òjèjì hmm. bàbá mi ògógó ní títa tọkùn pòórá gbogúnre hmm. ọmọ abúlé ìṣòwò. ó ṣoríire. lójúlọ́run lọ́rọ́ ẹ bá ń bomi fún ọmọkùnrin dákun bá ń bomi fún ọmọkùnrin bá ń bomi fún ẹ bá ń fún lómi. báṣọ bá gbẹ kó fẹnu bòjé wò ibà mọ̀mọ́ gbẹ̀yìn alágbẹ̀dẹ ọ̀rẹ́ rí. bàbá mi lọ ń kí n. ire ní mògùn ara alágbẹ̀dẹ ọmọ awúkọ obìnrin bí ẹ ń da yìí. ó jèrè. mògùn o. ìwọ ẹ ń bọ lókè bàbá tiẹ. ara gbọ́n máa dọ́kọ̀ sí owó gbèsè ọmọ àtọ̀run bẹ̀ẹ́ bí i. gbére gbére gbére gbére. yóò dáa fún ọmọ òní kú mọ́ lọ. àṣẹ àṣẹ àṣẹ. dẹ́ẹ̀dẹ́ o dẹ́ẹ̀dẹ́ o ṣe ń rẹ sọ. Mm, ah. ògògbó ọmọ kú lódò ọmọ kú lómi lómi ọmọ amákùkọ kan gbẹgẹgún jọ eégún ilé wa ti pé ọmọ àkùkọ kárí mọ ọmọ sòsà ló gbà lúkọ ọmọ dán láàbí àgara. ẹ̀yin obìnrin òkè mọ̀sán ẹ bá mọ̀ fẹ́wé ẹlú sí ọkọ bàbá ìyá mi sàǹbàsàǹbà ògògó ń bẹ̀ mm. láti alẹ̀. mo gún rè. Mm. mo ń bọ̀ àná. Eh? méje nìre mm. méje lògùn o mm. ògùn alára wọn àgbàjá ògùn onílé wọn ògùn máramàrà níjọ tuntun. àjèjé ni mi ara rẹ sàrọ mẹpo kéńgbé ọ̀rọ̀ kéńgbé ọ̀rọ̀ ọ̀rọ̀ kéńgbé kéńgbé lẹ́nu abẹ́ eku bábí ọkọ bá lanu àní gbọ́rọ̀ kéńgbé kéńgbé abẹ́ eku mi lanu ọ̀rọ̀ ń bọ̀. ẹ̀yin dákun arákùnrin ó tó ó tó dákun níbo ti wá. ẹ ọmọ ìlú abọ́dẹ̀dẹ̀ ni mí arìnrìn àjò ni mí ngbà mo wá dé ìlú bíi méjì sọ́dọ̀ yín ní hmm. ibẹ̀ ni wọ́n ti mú mi wọ́n sì fẹ́ pa mí ni gbogbo àwọn ẹrù mi tí mo kó kò ń lé náà ni. ó ti bọ́ sọ̀hún àmọ́ ńgbà tí mo wá fi òru rìn kí n tó dọ́dọ̀ yín ní lebi tí wà ń pa mí hmm. àmọ́ ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe bọ́ mi òṣà òkè ó bọ̀ yín san ẹ iṣẹ́ náà mọ̀ ń wá kiri. ó ti dáa ó ti dáa wo à sọ ọ̀rọ̀ bí n bá ti ń lọ ọ̀ tẹ̀lé mi lọ à sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. kí n bá yín lọlé. ayé ló ń fẹ́ oníbẹ̀bí aṣọ ìrè ní mo gbọ́n ọmọ ara lágbẹ̀dẹ. ẹyin ọ̀rẹ́ mi ah. bó nǹkan mu. ọkọjá bẹ́ẹ̀. bó nǹkan mu. ẹ wo ìyá ṣé eré láyé yìí ní ilé ayé yìí ojúbọ̀rọ̀ kò ṣe gbọ́mọ lọ́wọ́ èkó. ọ̀rẹ́ wí bẹ́ẹ̀. ṣé ẹ rojú lásán láyé yìí kò ṣeé ṣe wèrè. wèrè mọ̀ kó oríṣiríṣi. Ah, wèrè bò ọ̀rẹ́ wa. ṣé ẹ rí wèrè tí mo fẹ́ ṣe mm. wèrè tó lóore nínú ìwín mi lóore à. Ah, wèrè olóore wà ẹ wo bí. ṣé ẹ rí ohun tí mò ń mu yìí wọ́n máa máa mú ni o. Ah. ṣé ẹ rí ìmú tó agbèyí mẹ́ta kí n tó kú mi. ẹ kó bá ti wà lọ́ọ̀rẹ́ títà náà ni mẹ́ta. Ah, ṣé ẹ rí ibi tí mò ń lọ ibi tí mò ń lọ wọ́n dà mọ̀ wọ́n mọ̀ pé èèyàn dé. ọ̀dà ìyá wa ń padà wà yọ̀ fún yín. lórí ìwèrè ọmí ṣe é. <laughs> ẹ wò ẹ̀yọ́ rẹ̀ mi olóòsè wèrè. ngbà mú bóyá yàrá ẹ tún wọn ẹwọn ẹmu bẹ. kó jẹ́ wèrè ọ̀dà ni omi ṣe àsìnrún rẹ̀ nìṣó ọ̀sìnrún lọ́jà kò sí irúlé ẹ gbàdúrà mi tó ẹsọ ní bá ọ sọ àsìnrún rẹ̀ nìṣó. ẹ padà yìn mí láwo. ẹ ṣe ìyá mi ẹ pè fún wa. ẹ padà yìn mí láwo. ọ̀rẹ́ mi hmm? wèrè tó olóòsè yìí hmm. kó jẹ́ wèrè gidi ni o hmm. torí pé kí ni tó bá lọ ṣe wèrè rárá àdá lásìkò tá a wà yìí Ah, kọ́mọ̀jọ̀pọ̀ ba rẹ̀ ń bi tí ò yẹ. ẹ̀yin ọ̀gbọ̀n tí wọ́n ní àti ìjọ́mọ̀ ti ń mẹ̀mú ẹ̀rọ ní gbèsè kọ̀ ya lé mi ná ah, èmi ọ̀tọ̀rọ̀ ẹ̀mú lọ́ọ́ bá bá wọn. ọ̀kàrẹ̀ láì <laughs> bàbá ẹ ló bí ọ. ẹ wo ń padà wà yọ fún yín ń padà wà yọ fún yín ẹgbẹ́ mu wá ń padà wà yọ fún yín. ẹ̀wọ̀n ló lè. tánú o. Ah. <laughs> èmi àjàdì mọ́ ni. àjàyí. bẹ́ẹ̀ni. àjàyí ògidì olú. ọkùnrin ló ké sí ṣeun. oníkànga àdìpọn. obomi òṣùrùṣùrù wẹ́dà. ẹni àjàyí gbàgbàgbà tí ò lè gbà tán ikú ní gbolúwa rẹ. ẹ̀yin ò kárẹ ẹ̀yin kí ló dé ààrẹ olóde rí. ó ó fẹ́ tẹ̀mí díẹ̀ ní ọjẹ́. ó tẹ ọ ẹ̀yin ẹwà tó mi wá sórí àwo sí gbogbo ìgbà náà lọ́mọ ṣe àárò ọkọ ni. Hm? ṣé kò tó torí ni ẹran ọ̀sìn ẹni sọnù à ń mọ̀ lára á bọ̀ sí bọ́ sí olólùfẹ́ ẹni jẹ́ mọ́ lára ọjẹ́. wo bí gbogbo mi dáadáa bẹ́ẹ̀ ọ̀bà ládàn a máa fò bẹ̀sẹ̀ bọ́ o ó gbọ́ tó yẹ kó mú wọ̀rọ̀ kan rú wa kó fi ṣàdá. Ajayi. Hmm? ọjọ́ ìrora máa ń mutí bá pọ̀jù ọtí bá ti pọ̀jù fẹ́ dà í máa kúrú ọpọlọ èèyàn ni bí n ti báyìí lọpọlọ orí rẹ kò tó te sin. èmi ọtí ń mutí tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ náà bàbá tí mò ń sọ. mo rò pé orí rẹ ti dàrú ọ̀rọ̀ rẹ ti ayé mi wá mọ̀ lọ lé rẹ̀ hm? wá mọ̀ lọ lé rẹ̀ ọjẹ́ à. ẹyin wo ẹwà tó mi wọn lọ lé òní ọ̀dọ̀ rẹ mo fẹ́ sùn mí lẹ́sẹ̀ ti sùn yìí. Ajayi hmm? ṣé kìí ṣe rẹ ti buru ah, bóò ah, ní ti si ọ. ẹwà mi ní pọ ti ìyá wèrè òṣùpá dà sọ́ọ̀rì pọ́ọ̀rùn ló ranjú gbọ̀ngàdàgbọ̀ngàdà. òun kò òṣùpá ní si ah, ọ ni. sọ́ọ̀rí jẹ́ sọ kínní kan fún ọ mm. bọ́ ọ bá dodo mọ́ mm. tiẹ̀ dodo mm. bọ́ ọ bá diyọ̀ tó o wá dodo wọ́n gbọ́n ọ jáde lẹ́nu. òṣèlú máa gbomi òṣèlú ah, máa gbomi òṣèlú máa gbomi òṣèlú máa gbomi máa gbomi ọ̀bọ̀ta gbomi ọ̀bọ̀ta. Hmm. Akíntọ́lá gbogbo àlàyé ọ̀rọ̀ rẹ pátápátá ló yé mi wò mí èèyàn máa ń gbìyànjú ajé káàkiri ayé náà ni o mo sì gbàgbọ́ pé òòṣà òkè ò ní jẹ́ kí gbìyànjú rẹ̀ ó já sásán. àṣẹ o àṣẹ o. tójúmọ́ bá mọ́ n ó ṣàlàyé ọ̀rọ̀ rẹ pátápátá fún bàbá mi. ẹ ṣé mo dúpẹ́ lọ yín o. wà á kíní kan wá ni o ẹni tí ó bàbá bàbá mi ṣiṣẹ́ yóò jó ní sùúrù èèyàn o ó sì gbọ́dọ̀ láfaradà gidigidi wòmí ìkẹta tó wá dàbí rẹ̀ èyí tó ń gbọ́dọ̀ gbọ́n nínú kó tún gbọ́n lẹ́yìn dáadáa kò jù bá ń lọ. ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin náà ní dáhùn àbúrò sì ní ṣe yín tẹ́ bá lè bá bá mi yín sọ̀rọ̀ tí wọ́n bá gbà mí sẹ́nu iṣẹ́ tẹ́mi náà ń rọwọ́ mú lẹ́nu inú mi ò dùn ibi ẹ̀ bá ní fọwọ́ mi sí náà ní ìjẹ́ kọ́wọ́ ọmọ gbé ẹ ṣe mo dúpẹ́. kò jù bá ń lọ mm. kò jù bá ń lọ. Mm. adániwọ́ yóò bẹ̀yìn náà sàn àṣẹ àṣẹ àṣẹ gbogbo ilé ìtẹ́ ti ṣe fún mi mo dúpẹ́ fún yín ṣe. sí wàhálà jáwórí jáwórí járe ìsùn járe ìsùn. akíntọ́lá àbí. bẹ́ẹ̀ ni bàbá. wọ́n ní láti abà abọ́dẹ̀dé lọ́hùn ló ti wá iṣẹ́ ajé wá sílùú ìgbàlàyé ni. bẹ́ẹ̀ ni bàbá bó ṣe rí nù iṣẹ́ iṣẹ́ lóògùn táì fi ṣiṣẹ́ iṣẹ́ kan ò sì létùtù bíi ká mójútó ṣẹ́ ẹni iṣẹ́ ẹni là á mójútó iṣẹ́ ló lè gbani kó lọ́wọ́ ibi àìfọ̀sánsúnlẹ̀ ẹyẹ ẹ̀gà ńlọ́jẹ́kẹ́yẹ ẹ̀gà ó gbayì bẹ́ẹ̀. ẹ àgbà. <laughs> ẹlúlu tó fàárọ̀ rẹ̀ sì mẹ́lẹ́ ilé òjò nípò láàrin gbogbo ẹyẹ torí bí òjò bá kún tán ẹlúlu ọ̀gbọ́dọ̀ débẹ̀ lọ rèé wẹ̀ bójú oró bá sì mẹ́lẹ́ kò ní lékè omi àìsè mẹ́lẹ́ ò sí bàtà lójú ó lékè odò gbogbo àsámọ̀ ọ̀rọ̀ tí mo ń pa fún ọ yìí mo fi ń ké gbìyànjú ọ̀rọ̀ rẹ lẹ́yìn ni o torí inú èmi a máa dùn sí akíkanjú ọmọ. Si bí irú tiẹ̀ báyìí. ẹ ṣeun bá mi ẹ ṣeun. irú iṣẹ́ wo lo wá rò pé o lè bá wa ṣe torí oríṣiríṣi iṣẹ́ ní bẹ lọ́dọ̀ tí a ní. Ah, ah, bàbá hm? kò sí iṣẹ́ tí wọn ò lè ṣe o lè nìkan náà ni wọn ò lè jà. kò tọkọ ọmọlúwàbí ọjà ni. <laughs> Um, àmọ́ iṣẹ́ tí mo yàn láàyò gangan hmm. iṣẹ́ oko dídá ni àbí ká bá ní tọ́jú oko hmm. ìbáàjókò bìbóṣoko kòkó hmm. eh, mo fẹ́ràn ká roko púpọ̀. kòkó ńkọ́ ọkọ̀ kòkó náà dáa. ọkọ̀ kòkó dáa. bẹ́ẹ̀ni ń mójútó. bí ìgbò lọ́wọ́ àbáwá ṣiṣẹ́ dá káwo lè mọ̀. Ah, bàbá hmm? kò lọ́jọ́ o kò lọ́jọ́ kò lóṣù. kò lọ́jọ́. lẹ́yìn jẹ́ ríwájú àkútẹ́ olóde òní mú takọ̀tà bò wá pàkútẹ́ olóde òní mú gbogbo wa ọmọ aráyé ṣe bò àkúté olóṣù àgbọ̀ orí nǹkan àgbọ̀ ọ̀rá kíkọ́lá. wọ́n gbìyànjú pọ̀ ọmọ aráyé ṣe bò ọba mi ò ṣe jẹun ẹ̀yìn jẹun níwájú ọmọkùnrin yà lẹ́nu. akin ọmọ akin ah. akíntọ́lá ọ̀rẹ́ mi. Ah. gbọ́lágadé. ẹ̀yin ọmọkùnrin ẹ kú iṣẹ́ o. ayé ló fẹ́ nílẹ̀ bí a sọ. èjìdá ńlọ́lá èjìdá dókè ni ògúnre ọmọ abúlé sówó ìrè ló ti mọ̀ lọ pọkàn fún mi wá èmi náà ní ìmúṣùbọ̀ lágbẹ̀dẹ fún ọmọ àgbẹ̀dẹ mi sùúrù lọ́nà tìrè èjìdá ńlọ́lá èjìdá dókínì àwọn ọmọ àgbẹ̀ wọn mọ̀ sọ lọ́nà oko wọn ní bàbá wa ti mú rìn jésù ọba àti ọmọ àgbẹ̀ kó fẹnu bòjé wò ibà mọ̀ pé yín alágbẹ̀dẹ àkàngbé. ọkùnrin là ọ̀rẹ́ mi ti ń tẹ̀lé bí ó ti lọ́ra ajá bí ó gbẹ́jẹ̀ pa àná abóló kúkú mọ kù mọ́ ọmọ bí ọbẹ̀ gbé dùn. ọkùnrin lọ ké sí. mama rí. akíntọ́lá ilẹ̀ mọ̀ ti wẹ̀. bẹ́ẹ̀ ni òwúrọ̀ lọ́jọ́ iṣẹ́ ẹni ẹ fi ń ṣe lè bàbá tó bí mi lọ́mọ ẹ mo ní ká jára mọ́ṣẹ́ ni àti ìwà ṣe nǹkan kan níbi ọ̀pẹ̀ òun lọ́hùn-ún eh. abẹ́ bí ọ̀pẹ̀ òun láti fẹ́ sinmi lẹ́tí fẹ́ sinmi a gbìyànjú ah. <laughs> akíntola bí bàbá mi bá rí gbogbo ń tẹ́ ẹ sí lónìí inú bàbá mi ó dùn gan. ọ̀sà ah, òkè ṣe o nù. Ah! torí ntí inú bàbá òfin máa dùn sí mi mo fẹ́ máa ṣe. inú bàbá mi ó dùn sí ọmọ náà <laughs> wò mí ìwọ náà la wá wo àní nǹkan wa mú lóko. èmi lẹ wá wò. ìwọ la wá wò. kì í ṣe pé wá ṣe nǹkan kan. pẹ́ẹ́rẹ́ kò sí ní ta wá mú. dáa náà ẹ ṣeun o. wá wò gbogbo nǹkan ló lásìkò tiẹ̀ àsìkò tá a ṣiṣẹ́ mm. àsìkò tá a sinmi àsìkò tá a ṣe fàájì mm. wo tọ́ bá ti ṣiṣẹ́ díẹ̀ wọ́n wù rẹ̀ yọra rẹ̀ ẹnu pọ́ dé gé ọ̀pẹ òun ẹ bá ti ṣiṣẹ́ dé bi ibi ọ̀gẹ̀dẹ̀ òun mm. ẹ̀yin ẹ síwọ́ kọ́ wá wálé kọ́ bomi ara kọ́ wá bá wá ń di ẹ̀mú tọ́lá wa ń lọ lè ṣe fàájì ń di ẹ̀mú nù. Ah, ẹ mú ọmọ fi bẹ́ẹ̀ bẹ́ láàmú ń gbẹ̀mí ẹ sáà Akin Akin má tẹ́jú lẹ̀ o. Eh, eh èdè eh, eh, ni mo àkàndé mò ń bọ́ sí ẹni òpó múlẹ́rọ̀ mọ́jà alẹ́ kan alẹ́ kan mẹ́sù àbí mẹ́sù ètúsọ́bì gbogbo gbẹjẹ kẹta nínú aṣọ lè dìde òpó múlẹ́rọ̀ mọ́jà alẹ́ kan òpó ló sọ òpó gbàjà lè bàbá yín abilédè sí o aláàfin ló kú ẹlẹ́rú wa jogún ẹrú ẹlẹ́rù wọn jogún ẹrù òpó wa káwọ́ lérí òpó sunkún ó ní ta ni ó bàbá òun abilédè sí ló jogún ìran òpó ìwọ ìwọ ṣe kíá tó o bá ti ṣe tán kọ wa bọ wọn lé ẹ mu. sọ̀rí tó bá ṣe tán ọ̀rẹ́ mi á bù sí i la èmi náà bù jọ ó ju ọwọ́. èmi kì í fẹ́ràn owó èmi la kọ ìsọ̀rọ̀ tí ó lówó nù. Eh. bó ti wá wí náà ni o mọ̀ pẹ́ o mọ̀ pẹ́ o eh. kò bá wa ń di ẹ̀ mọ́. Eh, ń wà a ṣiṣẹ́ débi èbí mi mo ní ọmọ ṣe débi. ọdẹ àmọgbọ gbọmi ara ẹ ẹ káre o ẹyin ọmọ yìí ẹ káre o káre o. ìṣèlérí abẹ́gi ọ̀pá náà. àwọn ọdẹ ọdún lówù lẹ́nu. Bọ́lágadé. o bá mi. bó o lo ṣe rí wàhálà kùnrin yìí sí. ọmọkùnrin ọmọkùnrin wo nù bá mi. Akíntọ́lá mo ń sọ ń pẹ́. Ah! <laughs> mo mọ̀ pé Akíntọ́lá lè ń sọ bá mi èèyàn dáadáa l'Akíntọ́lá o. a ah, bá mi kò sí yẹn lẹ́dàrin bẹ́yìn ẹ wo ọmọkùnrin jára mọ́ṣẹ́ rẹ̀ dáadáa kódà kì í ṣe ọ̀lẹ. a jẹ́ pé ojú kan náà lèmi rẹ fi ń wònú. rárá o ojú tèmi fi ń wò yàtọ̀ sí tẹ̀yin méjèèjì o. ìyálòde inú wa tá ń pè ọ sọ̀rọ̀. kò yé mi bá mi èmi ò bẹ́ni tó pè ọ sọ̀rọ̀ kan tó mọ ilẹ̀ tí mọ́ gànà ká. ẹ̀gbọ́n mi àwa mẹ́ta ń bẹ inú ilé ẹ̀yin méjèèjì nìkan wá jókòó sí àyìn ẹ̀ wá ń sọ̀rọ̀ ẹ̀ wá ní mọ̀dà èmi náà wọlé wá sọ tèmi ni. ọ̀dà kò burú ìyálòde ẹ wá bọ́ yẹn wá wí ti yín. bá mi ẹ̀jẹ̀ ń dóyà yìí ẹ mọ̀ pé ń dànù lọ́wọ́. ojú èwo lẹ́yìn fi ń wò ó. sẹ́lójú hmm. tèmi fi wò ni pé ọmọkùnrin ọmọrin kọ ah. ohun rẹ̀ tún dùn létí. ọmọrin kọ. <laughs> báàmì. <laughs> Eh, eh, a jẹ́ pé ojú tó ń fi ń wò ó yàtọ̀ sí tiwa lóòótọ́ o <laughs> ó dáa o ìyá wa oúnjẹ wa ń kọ́ kẹ́ tó máa mẹ ní omorin kọ. Hmm, ẹ̀gbọ́n mi ẹ fẹ́ràn oúnjẹ pọ̀. ọ̀ èyí ni ọmọ yìí o oúnjẹ ṣe pàtàkì pọ̀ o kódà òun gan lọ rí àwọ̀ a tún máa fara lókun. ó dáa ẹ̀yà wa fún mi ní ìṣẹ́jú àyà mẹ́wàá oúnjẹ ó délẹ̀. ìṣẹ́jú àyà mẹ́wàá iṣẹ́ ń gbọ́ bá mi. nǹkan pọ̀ jù ìwọ náà ó lè lára rẹ pọ̀ níbo lọmọkùnrin wọn wá wà o. Sakíntọ́lá wà ń yẹ̀wò rẹ̀. ọ̀dà báwọn hmm. ọ̀dà. Páyà! Ah, Lánìkẹ́. Akíntọ́lá o ó sì dáyà ọjà mi báwọn. <laughs> mo fẹ́ wo bó ṣe gbó kàn tó ni. mo gbọ́ kàn o ọkùnrin là kọ ọkùnrin làdá <laughs> eh. èèyàn tí ó mú lọ́gàn ọkùnrin. Hmm, ọkùnrin làdá ó ló ṣe gbọ̀nsẹ̀sẹ̀ tó fẹ́ wọlé lọ bẹ́ẹ̀ tó kò sójà lójú rẹ̀. àyọ̀ èmi kàn ń dúbọ́ mọ̀ ni. ọ̀lẹ́ ni ọ́ sí òsì bó lọ́n lọ́n dà yìí. Hmm, mo ṣiṣẹ́ kan kù nírọ̀lẹ́ àná mo wá fẹ́ ṣe alọ́ parí rẹ̀ kí òòrùn tó yọ hmm. torí mo tún fẹ́ padà lé kí n bọ́n tí ọwọ́ kòkó ṣiṣẹ́ lọ́sàn-án akíntọ́lá mọ̀ rọra ẹrù àpọ̀jù àmọ́ iyán gẹ̀dẹ̀ lọ́rùn. òótọ́ lọ̀rọ̀ rẹ àmọ́ sórí ìgbà ara là búra ẹnìkan ìbúṣàngó lẹ́rùn mm. ó yẹ kéèyàn fi irun dúdú ṣiṣẹ́ o mm. ṣeun kọ́mọ́ fi ewu funfun kọ́mọ́ bá fi ṣẹ̀ṣẹ̀. Mm, lóòótọ́ ni lóòótọ́ ni akíntọ́lá. Oh. mo sì ní ọ̀rọ̀ kan pàtàkì tí mo fẹ́ bọ̀ sọ. Mm-hmm. Mm. ndáná bóyá tí n bá dé. Ah, dúró bóyá tó bá dé ni àbí tó bá dé. ndáná tí n bá dé. wo mọ̀ wò lè jẹ́ àfọ̀rọ̀lẹ̀ sọ̀rọ̀ kí n kúkú wíyìn tí ń bẹ lọ́kàn mi ní ìsìn. akíntola oh. mo nífẹ̀ẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni mo nífẹ̀ẹ́ rẹ̀ dénúdénú wo mo fẹ́ kó fẹ́ mi sílé kó fi mí sáyà. àlàmú ọlọ́wọ́ òyàbù náà àrówó Baba, àrówó Baba, musa gbajà omi olódìdí àgbé ẹyẹ wọmi sálásolo èdìdí mi olómi ìwẹ̀ ọmọ sálásolo pàálẹ́pà múlẹ́múlẹ́sẹ̀ bó ti wò ó mẹ̀lẹ̀jà tó láàdé òfowó dán mò rí òjò. ọtọ ọtọ. ọ̀rẹ́ yóò. ọgbà ọgbà. ọmọ rárá náwó ọ eh. ti sanwó ẹmu mi o. a sanwó yín ó kì mí ẹ̀yin ọ̀rẹ́ mi ó kì mí ó kì mí orí mi sí wú. bí tiẹ̀ sí rí nù ó gbọ́. a mélòó lọ ti mu. méjì méjì náà méjì méjì. yẹ́rẹ́ mu ẹ̀bù mẹ́ta mẹ́ta bọ̀. ọ̀pẹ́ wò la níbẹ̀ lódìdí ògbómọkín èyí lòdì èyí àràn ọmọ ní fúnni níbẹ̀ bí oníwọ̀sọ̀rọ̀ lọ́dún o. wà ní ẹgbẹ́gbẹ́ károkòsù tẹ́lẹ̀. ìjókòó orí adé máa wọlé máa rọra ọba tọ́! bí àrò mọlẹ́mí òkòrí ọba mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà orí adé o ìkòyí ẹ̀sán máa gbẹ̀yìn. yanbi lẹ́lu ọmọ ọlọ́ta ẹ̀gìn ọmọ alérí ikú gogun gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n mo tógun bọ́ ọmọ àbàtì ẹ̀yọ̀ oníkòyí tí mo mọ̀ ó pọ́gun o ìkòyí tí mo mọ̀ ó pọ́gbọ̀n ìkòyí tí mo mọ̀ kọ́lékọ́lé kó tó kọ́lé dé olè kọ́lé bàbá ẹ lọ jẹ́ ń wá lọlé ìyá rẹ̀ ìjẹ̀sà òṣèré onílé obì ọmọ ẹlẹ́ni àtẹ ẹ̀ka ọmọ ẹlẹ́ni ẹlẹ́wẹ̀lẹ́ ìjẹ̀sà morumore pànàdà ìran ìjẹ̀sà rídì sáná ilé lọ́mọ ẹ̀rẹ̀ roko ilé àwọn olóbì kan wá ọmọ olóbì kan ọ̀wọ̀wọ̀ tiriwọ ọmọ olóbì kan ọ̀wọ̀wọ̀ tìrìwọ̀ èyí tó ni ọmọ rẹ̀ sápò ẹni èyí tí ò fẹ ni rẹ̀ sápò ẹranko ìjẹta ìjọga nígbà ìyá ni jẹ nílé bàbá tó yẹ ọ̀rẹ́ mi àbọ̀ rí ni mm-hmm. ọmọbìnrin mi ní ọ̀rọ̀ mm-hmm. ẹ ni ó kì mí sílé adé ó tún kílé ìyá mi. bẹ́ẹ̀ni ló jẹ inú mi dùn yóò dà fún yín wàá bú wọn nìkan. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. báwo wí ìjẹsà nílé yìí. bùn kìnnì kí ló bùn kí ló bùn adégòkè ṣé nkunrin ni àbí nkọrin àbí nkunrin lẹkùn. dúró owó làbí dúró àjẹnà àkókò jáde orí kan fìyí tá a bá rẹni kápá rẹni ó gbìyànjú. o ò tí ò rí àjànà kú o ò tí ì rí ẹ̀ lérí o tí ì rí esinsin esinsin lásán bẹ́ẹ̀ ń lo o tí ì rí kẹ̀kẹ́ ẹ̀fọn gan o tí ì rí. ẹ gbọ́ jẹ́gẹ́dẹ́ àkàndá ẹjọ́ tuntun tọ́lọ ẹ̀yin gbọ́ pé èèyàn kan ń kọrin àti pé ń kọrin ni àbí ń kọrin àbí ń kọrin lẹ́kún. àmọ́ èmi ò tiẹ̀ ìgbà tá a dé bí èmi ò tiẹ̀ mọ̀ bóyá olórin kankan wà mí èmi ṣe bá ń polówó ẹ mọ́ mọ́ ni ah. èmi kàn mọ̀ pé èèyàn kan kó lè bàbá ẹnìkan ó wọlé ìyá oníyà tí wọ́n tí wọ́n ránṣẹ́ èmi ò mọ̀ tẹ́ ìyá tó ti wá bí gbà tẹ́ wọlé ìyá. ó dàbí pé nígbà tí bàbá ń ṣe ìwúyè níjọ́sí tí mo kó àwọn kinní burúkú tó ń wo ìyàwó méjèèjì tí mo kó wá sí lóyún ọ pé wọn fẹ́ dà lóyún ru ni ó níṣẹ́ tí ìkọ̀ọ̀kan wọn ń ṣe lẹ́yìn mi olúkálùkù wọn ló níṣẹ́ wọn mọ̀jẹ̀ ń tọ̀ pé àtẹ̀dá àtẹ̀dá. olúwa mi mọ wà ń bì. kí adégòkè kí adégòkè kí adégòkè jẹ́ ọmọ mi pé kan ẹkún ni wọ́n ń sun. adégòkè ooo adégòkè o adégòkè ọmọ owó ọmọ láorí adé o ìkòyí àṣọ ọmọdé ilẹ̀ dogun yẹn bí olóòmọ lérí ikú sọ̀ba ajáwé ìwọlé mẹ́sàn wù mí ogun jojúmọ́ ló èmú lé gbósù mi lọ ah, ọmọ ọmọ ogun lọ́sàn-án mo lè lóru ìkòyí àṣọ ọmọ àgbà ti yàrùn ọ̀tẹ̀ ìkòyí àṣọ o ìran bàbá yín iwájú ni wọ́n fi gbọ́ta ìran bàbá yín ọ̀tẹ̀yìn gbọ́fà rí iwájú ni bàbá yín fi fi gbọ́ta àní lọ́jọ́ òní kò ikú ó ní wọ́n gbẹ́lẹ̀ kan ikó tó ikó tó ikó tó ó ní kò yí ni wò ní ìtúbẹ̀ nítòun. sí nígbà tí oni tó mọ yìí pé gbà tó ní kò yìí kú sọ ma pé wọn gbẹlẹ kan ìkótó ìkótó. àníjọ ní kò yìí kú. ìran tí o ti dáyé ń gbà yẹn. sọ ma pé wọn gbẹlẹ kan ìkótó. olúwa mi o àníjọ ní kò yìí kú wọ́n ní wọ́n gbẹ́lẹ̀ kan ikoto ikoto oníkò yìí ni wọn ní subẹ̀ ní tèmi ìran bàbá yín bàbá yín nílé rí ikú sọ̀ba ogun lọ bá bàbá yín nílé odòlú gbọ́ ogun bá bàbá yín lọ́dàn ó dèrò ọ̀dàn ah. èyí tó bá bàbá ní gbàgede lu bàbá dolú pápá dolú èsúsú <laughs> jẹ́ kí lọ lẹ ìyá rẹ̀ ọmọ olóbì kan one one three one ọmọ olóbì kan one one three one ọmọ olóbì tó ṣẹlẹ́lúgba nínú àpòpọ̀ ọmọ eléku èkúté wuyì lóbòkun àkàrà wuyì níjẹ̀ṣà àdùndùn tán ó wuyì nípàrí ilẹ̀ èyí tó dùn ní ọ̀rá wá fún mi kí ilé ìwúso ṣẹ̀ṣẹ̀ kú tó lóye wọn kì í jó lóye dùn rárá nílẹ̀ yẹyẹ. ẹ wo tọ́lọ́rọ̀ tó sọ ẹnu ò bẹ́ẹ̀ni. ariwo kọ́ lórí kíkọ. o káre jẹgẹdẹ. àbájọ bá ṣe lómi inú ma dún gbaran gbaran gbaran gbaran. àtàdá náà ni. bẹ́ẹ̀ni ẹsẹ kúrò adé o ẹ gbìyànjú gan ni ẹyẹ mọ yìí. eré adé o ìwọ ọrùn rẹ ń dùn létí. eré adé o òun ní tí lọ àṣẹ àṣẹ àṣẹ. àdìsá bá gbá àsùnwọ̀n. ààrẹ ọ̀rẹ́ mi lásán kọ̀ lórí. orí bẹ̀rẹ̀ náà ni ọ̀rẹ́ mi ò lábí. ẹ̀bá ń gbá dégòkè o. ìjòwò rẹ̀ ọgbà ọgbà ọgbà. ẹ̀bá ń gbá dégòkè o. ẹ̀bá ń gbá dégòkè o ẹ̀bá kájẹ́gòkè òhàrà ọmọ àtàtà bí ìrẹ́bọ̀ ẹ̀bá kájẹ́gò ẹ̀bá kájẹ́gòkè òhàrà ọ̀la mi jíjọba ọ̀la mi jíjọba ọmọ àtàtà bí ìrẹ́bọ̀ ẹ̀bá kájẹ́gòkè òhàrà lọ́dà ní irú ní bàbá bá ṣe wúyè kejì wọ́n dà ní ìyẹn àwọn ọmọ ọmọ lọ́ra ní bàbá ṣe wúyè kejì wọ́n dà ní ìyẹn. káde dòkè wá ọmọ àtàtà bí ìrẹ́sàn owó náà bí ó ọmọ ọlọ́mọ àbẹ̀dún ọmọ yìí kí ní ọmọ lẹ́nu ọba mọ̀ pé ọmọ ṣe lókè ọmọ yìí kí ní ọmọ lẹ́nu ọba mọ̀ pé ọmọ tó ṣe lókè nílé bàbá yìí ó ọmọ ṣe lókè.

níbo ni gbogbo yanríyanrí ti yanrí táwa ò wá yan ti wá láti bẹ̀ níbo lẹ́sẹ̀ ti ń kiri bọ̀ lọ́jà tẹ́lẹ̀dà tiwa ò gbé wa lọ síbẹ̀ ìyà ìpọ̀ ìtìjú ìpọ̀ àbíkú ló jà tìrẹ̀dìrẹ̀ mi ni kí la wá ṣe tá a wá bó ṣì múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu báyìí. ẹ ti ẹ̀dùn náà àbí àwọn pọ̀nrímọpọ̀pọ̀ bàbá mi àbẹ́gùn kan tiẹ̀ ń jà wọ́n ni tó wá jẹ́ pé kò tíì sinmi lórí èmi gangan. tó bá sì wá jẹ́ pé ìyà ẹ̀ṣẹ̀ là ń jẹ foríjì wá ìtìjú ìpọ́jú ṣé mi nìkan ni tá a wá bó ṣe múlẹ̀ bí ẹgbẹ́ tá a ṣiṣẹ́ ṣiṣẹ́ tá a ra jẹjẹ o. Ugh. daṣọ àṣírí bèbí àtẹ̀bí mi. ṣèkà láyé torí àmì ọ̀run ẹ má ṣèkà láyé o torí àmì ọ̀run a ti dé bòde àwòrújọ́ a ti dé bòde àwòrújọ́ ẹ bó ṣe kà láyé torí àmì rọrùn ẹ mọ ṣe láyé torí àmì rọrùn tàbá ti dé bòde àwòrújọ ọ̀rẹ́ ni mo ṣe mo ní síkà. ẹ mọ̀ ṣe kàn láyé lórí àmì rọrùn ẹ mọ̀ ṣe kàn láyé lórí àmì rọrùn. ẹyin Akíntọ́lá. Akíntọ́lá nù ah. mo ti bi bi bi dání lóhùn o láti láti àárọ̀ ní ti ń ronú ẹ̀yin náà ẹ̀bí léèrè ní ti bá mú ronú. gbọ́ kí ló fà ronú fún ọ àbí àárọ̀ àwọn mọ̀lẹ́bí ẹni lè sọ tìyàwó rẹ. bàbá kì í ṣe ọ̀rọ̀ obìnrin mi ní mú mi ronú fẹ́ kọ tẹ́lẹ̀ àdéhùn tí ń bẹ láàrin èmi rẹ̀ àmọ́ tọmọkùnrin tó dòòlà ẹ̀mí mi nílùú tí wọ́n ti mú mi sí àmọ́ kí n tó dọ́dọ̀ yín níyì ni mò ń rò lóru ọjọ́ náà ń gbà tó mú mi jájú ọ̀nà irú ìbọn tí mo wá gbọ́ ọkàn mi ń sọ pé ọmọkùnrin ọ̀hún ni ó yìnbọn lù bóyá ó wá kú ni o bóyá ó yè ni o ń lè mí ọmọ. ọ̀kadìlẹ̀ akíntọ́lá ó dàgbà o inú rẹ ó sì dùn wọn náà ó di ẹni ńlá o àṣẹ ìwọ jẹ́ ni ó mọ̀ọ́rẹ́ ni irú ọ̀rẹ́ rẹ yìí bí wọ́n bá so oore fún ní ààbì kan tó bá fi bẹ́ẹ̀ lẹ̀ yọ padà wá dúpẹ́ yọ dáa fún ọ ìgbà ọ̀rọ̀ wọn náà lọ́rùn o má wàá ronú mọ́ o à ń rí dùnú lára rẹ jù bá ń lọ má ronú mọ́ o ọgbọ́ ọ̀kárí inú èmi náà dùn ún gbà tó sì jẹ́ pé ẹ̀mí rẹ̀ jọ ń rìn náà ni ó sì á kárí bọnú ní òun ronú ronú. kì í ṣe èèyàn ni yìí ń tiẹ̀ ẹni fún ti ń mà mí ọ ti ṣòwòre fún yóò tún padà wá sàn mí ọgbọ́n káwọn. ọ̀rẹ́ mi tí ọkàn rẹ sì ti wá balẹ̀ ní ìsìn. má rò ó mi ti ẹ ti gbọ́. mo gbọ́ ọ̀rọ̀ àgbà. ẹ ẹ ọ̀rọ̀ àgbà náà ní pàtàkì. ayé ló ń fẹ́ ní ibi aṣọ. ya wọlé kí n fún ọ ní nǹkan. èrè ní oògùn ara. ya wọlé kí n fún ọ ní nǹkan. <laughs> n tẹ́lẹ̀ máa fẹ́ lò. akíntọ́lá akíntọ́lá mi gbogbo ọ̀nà ló fi dáa gbogbo ìwà rẹ ló dáa ló sì fi wù mí lọ́mọ ọkùnrin àmọ́ bébí ṣe dáa tó iṣẹ́ ẹran lásán ni í ṣe. iye ọ̀kí tó sì ń wò ó bó sì rẹwà tó ara rere ní fi ń dáni lágara. àbírí ojú àwòkù ó ní ìjẹ́yìn kan kó mọ̀ kó ń bẹ lẹ́nu rẹ̀ agbára tájà ò dá ló fi dàbí onígbéraga láàrin àwọn ẹran. ọláǹkẹ́ lánìkẹ́ mọ́rìmí bíi onígbéraga mọ́rin mi bí aláìní kan ṣe ṣùgbọ́n ìṣẹ̀dá ewé ló jẹ́ wíwọ́n gbáragé àwọn ẹyẹ gbó wọ́n láàyè wọn nù gbó bẹ́ẹ̀ làwọn ẹran tí ń gbé gbó wọ́n mà láti hàn. lánìkẹ́ mo ti lóní tèmi mo lẹ́ni bí ọkàn mi ẹni tọkàn mi ń fà á sí. Ah, akíntọ́lá akitola, ṣé torí èmi mú kọ́kọ́ gẹnu ìfẹ́ sí ọ olóṣèlú fi mí sẹ̀ sí báyìí tó ń fi mí ṣe lẹ́yà. Akíntọ́lá kò rẹ̀ ká kú. Akíntọ́lá. Ṣé ṣe ni? Akíntọ́lá mọ̀ wo àwọn ọkùnrin pọ̀ tí ọmọ kẹ́ni fẹ́ sí mi èmi mi ò dá wọn lóhùn ni o. Akíntọ́lá kò jẹ àkójá. Irọ́ òun kò lè ṣe é ṣe ni. Akíntọ́lá ọgbọ́n mi kú láàrin Akíntọ́lá ọgbọ́n mi kú láàrin. Ọwọ́ mi ẹ̀mí ẹ̀mí ọwọ́ mi. Elédùmarè Elédùmarè ó yẹ bó ṣe ṣe kẹrẹ yíyá yíyá. ayọ̀rọ̀fẹ́ oníbẹ̀bẹ̀ aṣọ dákun mògùn rẹ̀ kó lè ṣeé ṣe ni. mo lé ní ọkàn mi ń fà á sí i. ọ̀kadì láì ọ rí pé ó ṣe rẹ́gí lọ́rùn ẹ̀. bẹ́ẹ̀ ni bá mi ọ yẹ mí kọ yẹ ẹ lẹ́ẹ̀mí kọ̀ọ̀kan. kò lè yẹ ẹ lẹ̀. ẹ ẹ àmọ́ bá mi aṣọ eléyìí wọn olówó ńlá ni. ẹ ó sì wọṣọ tó ṣe jù báyìí lọ ẹni bá ń ṣiṣẹ́ tọkàntọkàn bíi tiẹ̀ yìí ó dandan kọkàn rẹ̀ ó balẹ̀ kó lò gbà ọ̀gá rẹ̀. àwọn kẹ́ ìpè o bẹ́ẹ̀ ni bá sọ bá yẹ ẹni dáadáa fìlà ńkọ́. ọ̀kalẹ̀ láyé bí a bá wọṣọ tán tí fìlà ò tí ì dókè ara ó kù díẹ̀ káàtó ọ̀kadì láyé. ẹ <laughs> eh, bá mi lánìkẹ́ mọ̀ tó ti fi fìlà sí. ọ̀dà àbámsẹ́ ọ̀rí pọ́jẹ̀ mi gan lójú <laughs> ọ̀kadì. ẹ ṣeun bàbá lánìkẹ́ ìwọ náà ṣeun o. Ah, elédùnmọ̀rẹ́ ṣeun o <laughs> ah, ẹ̀jẹ̀ bá eh, kó lọ eh, sí. rárá filẹ̀ jẹ́ kẹ́mi ò kó eléyìí ro ìyẹ̀wò mi. kí mọ́. Ah, jẹ́ ń ṣe jẹ́ ń ṣe ọ̀gáre láì sọkùnrin o ṣe àmọ̀ ń pa fìlà báwọn. ọ̀gáre láì ọmọ ọlá. akíntọ́lá akíntọ́lá ẹ̀rọ ọkùnrin adúmọ̀ra àdán bí ìkórè òsì ẹlẹ́yinjú ẹgẹ́ èyí fúnjọ owó akíntọ́lá òwájú mi o akíntọ́lá ẹ̀yìn mi o.

nítorí ta ló ṣe hún. <laughs> torí Akíntọ́lá mi. torí èmi nìkan ń dà náà orin rẹ yìí èmi náà fẹ́ kọ fún ọ san àmọ́ má fi mí ṣe yẹ̀yẹ́ pé òun mi ò dùn. àbọ̀ ń fẹ́ mi ṣe yẹ̀yẹ́ ìwọ kọ́ lọ́wọ́ nǹkan tó ń kọ wá lórí. n ò tó bẹ́ẹ̀. <laughs> ìyàn lóhùn mi mọ̀rọ̀ méjì odò ọkà lóhùn mi máa tún rọmọ kòkó ọlánìkẹ́hùn mi mọ̀rọ̀ mọ́rùn rẹ̀ ìyá lóhùn mi mọ̀rọ̀ méjì odò ọkà lóhùn mi máa tún rọmọ kòkó olólùfẹ́ hùn mi mọ̀rọ̀ mọ́rùn rẹ̀. <laughs> Lánìkẹ́ hmm. ọmọ pa mi bí ọtí hmm. mọmọ jẹ ìyá wèrè mọ Ọlọ́run ìyá lóhùn mi mọ̀rọ̀ méjì odò ọkà lóhùn mi máa ti rọmọ kòkó ọlánìkẹ́hùn mi máa rọmọ ọ̀dọ̀ rẹ̀. irú àláwọ̀ lèyí ìsọlá obìnrin àjòjì ọkọ mi ìsọlá ṣé kìí ṣe pé o ti fẹ́ jorùn gbé báyìí ẹ̀rùn mẹ́wàá mà ló ti kọjá lọ ṣe bí wọ́n ní béwúrẹ́ bá jẹ lọ í padà wálé ni bágùtàn bá jẹ lọ yóò padà wálé ni ìsọ̀lá wálé ọkọ mi àjèjì ara rẹ̀ sà pélépo pọ́n ibà ọmọ dúdú kan ò jọ dúdú fèníṣẹ́po ní bírẹ̀sà nínú wọlé kó o bupo ní yàmọ̀dé lára. àjèjì ẹlẹ́wù wọ̀nyí o abẹ́lẹ́po pọ́n ibà mọ́dẹ́ ọmọ ẹ̀wà mi kan tó pọ́n dòdòdòdòdòdòdò ọmọ ikú ọkàn ribiti tó kọ́ mi lẹ́sẹ̀ ládẹ́gún mo ṣubú yẹ́kẹ́lú gbá epo mo fàtà pàkó mo fi buyọ̀ mi dànù fèníṣẹ́po níbí rẹ̀sà nínú o wọlé kó òbúpo ní ọmọdé lára àjèjì ara rẹ̀ sọ ọmọ epo pọ́n roro wọ́n lé ilé lára wá bẹ́ẹ̀wúrẹ́ bá jẹ lọ yóò padà wánú ilé ní sọlá bágùtàn bá jẹ lọ yóò padà wálé náà ni ajá ẹ̀wẹ̀ yìí níbẹ̀ lẹ́dẹ̀ jẹ́ o wálé ilé láwa ìsọlá ẹ̀mí mi ti ń ṣàárò rẹ̀ dákun wálé ilé tó lọ àgbẹ̀ kan òrókó àgbẹ̀ kan òrókórókó kó gbàgbé lé wálé ilé láwa òjòjò sògùn ara ògùn ò lè wálé ilé tó lọ. ìsọ̀lá wálé o àgbẹ̀ kan òrókó àgbẹ̀ kan òrókó rókó rókó rókó kó gbàgbé lé. Akintola Bàbá. Ọlọ́tà kókò tó ń relé. Hmm, bẹ́ẹ̀ ni. Èyí ò ní pé àjò lè dùn dùn dùn. Kó ń lé ọmọ rẹ̀ lé. Ẹ kú àgbà. Ẹ kú àgbà. Gẹ́gẹ́ bí àjọsọ èmi rẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Hmm. pé gbogbo owó iṣẹ́ tí ọba ṣe ọgbàǹgbọ̀ ọba ṣe tọ́tọ̀ ń lọ. Mm, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. owó rẹ̀ ń bẹ́ẹ̀ bí ọ wà o. ẹ ṣeun. ń bẹ́ẹ̀ bí ọ wà lódìndí. Hmm. àjò ní dùndùndùn kò ń lé ọmọ rẹ lé. Mm. Hmm. kí n tó kówó rẹ fún ọ kó tó di pọ́ máa lọ mo ní màrà mẹ́ta kan tí mo fẹ́ fún ọ ṣùgbọ́n n ò fún ọ lọ́fẹ̀ẹ́ wọ́n tà fún ọ sọ́ọ̀rà. Ah, eh, bàbá kẹ́ẹ̀pẹ́ o eh, àfi tí ẹ bá dáyé lé hmm. eh, lèmi ò tó mọ̀ bóyá ń lè rà á bóyá agbára mi ò ká. kò lè tí wọ́n bá ta fún ọ mẹ́ta ni wọ́n wò ni wọ́n bá ta fún ọ ọ̀ ń gbọ́. àgbọ̀yé àbọ̀ ń gbọ́. àgbọ̀yé. gbogbo owó iṣẹ́ tó ti ṣe láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n fèèyàn sọ́wọ́ ìmọ̀ràn mẹ́ta ọ̀hún wọ́n fi fún ọ bá bá fẹ́ bẹ́ẹ̀ o wọn ò kówó rẹ lé ọ lọ ìmọ̀ràn ni ọmọ gbé kù mí. kò lé o ọgbọ́n tí wọ́n ń sọ. àgbòye. wọ́n fún ọ láàyè tọ́lọ rèé rò ó sùn ọ́ tàkàkà oòrùn sọ̀tún oòrùn sósì wọ́n bá pé ọ o bá sùn tó jí tó o fi gbogbo ọ̀hà sùn wọ́n bá pé ọ ọ sọ fún mi bí ọba pé ọ wọn kò wò rẹ lé ọ lọ ìmọ̀ràn mi ò gbẹ́kùn mi. akíntọ́lá bàbá olóò ti sun mẹ́ta tó yẹ kéèyàn ó sùn bẹ́ẹ̀ni ọ̀tàkàkà mm. ọ̀fẹ̀gbẹ́ sùn bẹ́ẹ̀ni òtúnjòkòó rò bẹ́ẹ̀ni kí ló á dé tó sọ pé o ò fowó kí n kówó sẹ́ẹ̀rí ọwọ́ pé màrà ló ń fẹ́. bàbá ẹ kú àgbà mm. ṣe rí yàtọ̀ sí. Si bẹ́ẹ̀mi ṣe máa ń rí tẹ́ ẹ máa ń fún àwọn èèyàn lówó tẹ́ ẹ máa ń ṣe ẹ́ láàánú ṣèrànlọ́wọ́ fún ọ màá tún máa rí lọ́pọ̀lọpọ̀ ìgbà tẹ́ ẹ bá ń gba àwọn èèyàn yíyànjú tẹ́ ẹ fún ọ mọ̀ràn ìmọ̀ràn yìí a sì máa ń ṣe wọ́n lóore mo wá wò pé lóòótọ́ iṣẹ́ ogún ọdún ni owó mi ti ń bẹ́ńlẹ̀ yìí àmọ́ ìmọ̀ràn yín ó lówó ra lójú mi ó ṣe iyebíye ìdí rẹ̀ tí mo fi pé ìmọ̀ràn àgbà ni mò ń fẹ́. ìmọ̀ràn àgbà ló ń fẹ́ ìmọ̀ràn àkọ́kọ́ rèé o <laughs> Akíntọ́lá. ó bá mi. mo bá yàn sẹ́bùrú ọ̀la o kọ́ ọmọ sẹ́bùrú ọ̀la mọ́ kánjú mọ́ aṣoǹkóhun láyé o lè wò pọ́nà kan lọ́jìn yìí èyí jìn pọ̀ ọ̀nà míì retí ò jìn pọ̀ ká gbabẹ̀ kó lè tètè yá má dánrú ẹ̀ wo torí bá a ṣe wáyé páàrí là á rí o. Hmm. bàbá hmm. ẹ pé kí n mọ sẹ́bùrú ọ̀la. bẹ́ẹ̀ ni. kí n mọ lo kánàkó. mọ lo kánàkó kálòkò kò sí. torí pé àti ṣẹbọ àti ṣe ègùn hmm. bá a ti wáyé páàrí láàrin. bẹ́ẹ̀ ni o. kí n mọ gbàbùjá kí n mọ gbẹ̀bùrú. mọ gbẹ̀bùrú o. mo gbọ́. mm ìmọ̀ràn kejì rẹ o má ṣe ọ̀fín tó tó o pé gbogbo nǹkan lójú mi gbọ́dọ̀ tó ibi eléjù abáfẹ́kọ̀ mọ̀mọ́ ibẹ̀ ni kọ́ mọ̀mọ́ wọ́n sọ pé dandan lá gbogbo nǹkan lójú ẹ gbọ́dọ̀ tó. kí n mọ sọfin tó tó. mọ sọfin tó tó. kí n mọ sojú mi ó tó. mọ sojú rẹ ó tó ọ̀rọ̀ tí ọkàn mi kí n má dá sí. èyí tó pọn ọgán kọ lọ́ra láti dá sí. ọ̀dà hmm. mo gbọ́yàn náà. ìmọ̀ràn kẹta rèé o <laughs> má bàa bínú tínú bá ń bí ọ wá gbogbo ọ̀nà tó fi fúnra rẹ̀ ń sùúrù bọ́n bá ń bínú torí nǹkan bínú wọ́n ṣèpinnu ńgbà náà o. Huh ó ní sùúrù débi pé káwọn tọrọ òye kí wọn máa rò pé òye sọlọgbìn èèyàn kó máa fi wà bí òmùgọ̀ ṣe sùúrù fi wà bí ẹni tí ọgbọ́n fi ṣe sùúrù ọgbọ́n tí mò ń sọ kó o fi sùúrù sọ̀rọ̀ ẹ̀ dàgọ̀ bá mi gbogbo ẹ̀ yé mi. o ti yé o. ìmọ̀ràn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún nù. ojú bá ń lọ. ìyàwó rẹ tó fi ilẹ̀ ilé látijọ́ yìí ọ yẹ ọ tàjòdè kọ́ mọ̀ pé àjò gbé ọ. mo bá ra nǹkan díẹ̀ sí báyìí. ó wàásù tí ń bẹ́ ń lẹ̀hún kọ́ bá ń kó lọ́ọ́ fún. bàbá ẹ ṣeun ẹ ṣeun o. jù bá ń lọ ẹ ṣeun o tó bí ìbí làwọn eléyìí báyìí ẹ ṣeun bàbá ẹ ṣeun. ẹ̀kọ́nà burúkú ò ní kú ọ ò ní tójú ilẹ̀ mọ́lẹ̀ o. lánìkẹ́ àti ayélujáfẹ́ ìmọ̀ràn tí bá mi fún mi èmi ó gbowó gbígbọ́ rẹ̀ lọ́yìn méjèèjì náà mo yọ̀ǹda táwọn ọmọ wò mí. ọ̀rẹ́ mi mọ̀ra àmọ̀ràn lọ́wọ́ bá mi. Akíntọ́lá. bàbá n ò ní rìn ọ lásán hmm. ọgbọ́ n ó kówó díẹ̀ fún ọ hmm. torí o lè fẹ́ ra nǹkan ah. gbogbo yòówù tó o bá fẹ́ ṣe gbogbo èyí lọ́wọ́ àwọn ètò ẹ̀ fún mi náà ẹ̀tọ́ ẹ̀ bá ní ọgbà ẹ̀ ó sì kọ ọ̀kan ló ti jábọ̀ mú gbà gbà. àkàrẹ̀. tèmi náà fún ọ ní ọ̀kẹ́ bíi mélòó kan. ọ̀rìn náà yẹ o. ọlọ́run tó fún mi lówó ni. Hmm. Ah lánìkẹ́. ó gborí ilẹ̀ dàgbà o. lánìkẹ́ ìyókù. pẹ́pẹ́ báyìí. èmi ló yẹ kí n fún ọ lówó. àbúrò mi Akíntọ́lá Akíntọ́lá olódùmarè òwúrọ̀ òun ìgbà tí láǹkẹ ṣáàṣó kọ mi. ẹ bó ti yọ inú. <laughs> ọ̀rẹ́ mi. ilé onídòyí kan. ayọ̀ rẹ̀ ó yùn ó borí ilẹ̀ dàgbà o. àṣẹ ọba rẹ ẹ ṣé o eh, ẹ ṣé o ó sì mọ ọmọ lọ́tẹ̀lẹ̀ ìgbókùsàkùsà. ẹ ṣé ẹ ṣé. Hmm. bá mi hmm? ayùn yín oyún mi o. ayùn tiẹ̀ gan náà yún èmi náà. àmọ́ tí mo bá délé hmm. níbùgbé mi lọ́hùn èmi náà ó tún wá wọ̀nyìn kópẹ́kópẹ́ tí mo bá wá ń bọ̀ ní lọ́tẹ̀ yìí ìmú bí mi dání wá ah, kí inú mi ó dùn láti lóbi rẹ ẹ ṣeun bá mi ọ̀ṣà òkè òní báyìí láyọ̀ jẹ́ àṣẹ Èdùmàrè mi àgbàlagbà ní o. Mm ẹ ti dàgbà yìí mm. ẹ wàá dògbò ẹ ní dàgbà àyà bá mi mm. báyé ti ń yẹ yín mm. yóò túbọ̀ yẹ yín jù báyìí lọ olódùmarè ọ̀ràn yìí lọ ó dúpẹ́ o adániwá yóò sọ̀rọ̀ yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo gún re eh. ọmọ abúlé ìṣòwò ìrè ló ti ń bọ̀ lọ pọ̀kọ́ fún mi wá. <laughs> èmi náà ní mùsùbọ̀ lágbẹ̀dẹ fún ọmọ àgbẹ̀dẹ mi ìṣòro lọ́nà tirẹ̀ ejidà ńlọ́lẹ̀ ejidà dókè ni. àwọn ọmọ àgbẹ̀ wọn mọ̀ sọ lọ́nà oko wọn ní bàbá wa ti múrin jésù ọba sọmọ àgbẹ̀ kó fẹ́nu bòjé o ìbá mọ̀mọ́ gbẹ̀yìn alágbẹ̀dẹ rẹ́rìn mọ̀gùn rẹ̀ méje nìrè méje lógún ogun alára wọn àgbàjá ogun onílé wọn àgbàgbọ́. ẹrù kù tí wọn dì fún ọ ọlọ́run ó ṣàjò ilá lọ́bọ̀ ọkàrẹ̀. ǹbà jọ́mọ̀ aláka máa jẹ owó mm. ogun rè mm. abúlé ṣòwò èmi ìbà jọ́mọ̀ aláka máa jẹ owó <laughs> mm. ire ni mo gbọ́ ara lágbẹ̀dẹ ọmọ awúkọ́ bí ilé ẹ̀ ṣàjẹ́ ire lọ́wọ́ ọ̀pọ̀ kọ́. èkó náà bò ní kọ́ ilé ò dòyí kọ́ ò ní tójú ilẹ̀ mọ́lẹ̀ ó gbórí ilẹ̀ yìí sítàgbà ilé ò ní yọ̀ ọ́ ṣubú ó gbórí ilẹ̀ yìí dàgbà. Hmm. pẹpẹ báyìí ló ń ṣe ní arọ ìwọ náà ó fowó pawó ó sì fèrè gìjọbi gbogbo ọdún ọdún kan ní fún wọn náà ní bẹ́ẹ̀ ni rẹ ni. <laughs> oko ẹ ǹlẹ́ o. Ah, ọkọ mi ní lọ kó gbélé lórí. Ah, ìyá hmm? ẹ fẹ́ gbégi relé yín. wọ́n gbére lé ni wọ́n gbére lé ni. n bò lọ́dọ̀ yín rí. ọ̀dọ̀ mi ò jìnnà sí yìí tòsí ni. ìyá ẹ já ṣe báyìí. bò láti ṣe. ẹ jẹ́ kémi ò ní lọ kí n bá yín gbégi ìdẹ́ẹ̀dẹ̀ yín gangan. irọ́ kọ́ ọmọ ńlọ́kọ̀ gbélé lórí báyìí kí wọ́n mọ̀ bá tiẹ̀ lọ ni irọ́ ìyá mi ẹ mọ̀ jẹ́ àṣẹ báwọn. bó o láṣẹ wá ṣe ọkọ mi. àwọn àgbà pé wọn á mọ̀ kọrin gan. bó wọn ṣe kọ. wọn pé ẹ̀rọ àgbà ni mo bá o ẹ̀rọ àgbà ni mo bá o mo rántí ọjọ́ tá a gba ọkàn mi o ẹ̀rọ àgbà ni mo bá o. ẹ̀jẹ̀ máa ń dàgbà òní sórí ìlú yóò dáa fún ọkọ mi ah, ah. rọra o rọra o ah, <laughs> ó ẹni tó báyìí ẹni tó ẹrù àgbà ni mo bá o ẹrù àgbà ni mo bá o mo rántí ọjọ́ tá a gba ọkàn mi o. àṣẹ o ọmọ ní dààmú àṣẹ nígbà tó gbádùrú ẹrù ìdání tó tó wá gbé tèmi tó tó kàn mọ. yáà ah! mi kò ṣe nǹkan kan ah! kò ṣe nǹkan kan. ọ ò tiẹ̀ ní dààmú àṣẹ o ìdààmú ò ní jẹ́ tiẹ̀ àṣẹ àṣẹ àṣẹ ọkàn rẹ ó balẹ̀ àṣẹ o ojú ò ní tì ọ́ àṣẹ o o ṣe bàbá mi nígbà náà wo ló wà ń lọ ní ìsìn. ìlú abọ́dẹdẹ ni. Ah! ọmọ náà sẹ́ẹ̀ yóò tó sùpà méjì. ẹ ẹ mọ mọ bẹ ìlú tí mo ti wá náà nù. ìlú rẹ ni ọ̀dà ń wá sí ọ lóore kan ọgbọ́ àbọ̀ ọgbọ̀. mo ń gbọ́. so orí ibi tó ti bá ń gbẹ́rù hmm. orí tata kan hmm. kì í ṣe bẹ̀ lọ́ọ̀yà sí o ibi tó ti rí mi kọ́ lọ́ọ̀yà sí o ọ wà mọ́ ọ lọ tààràtà tó bá ti ń tọbẹ̀ lọ́bọ̀ bá kan orí tàmọ́dù o mọ́ ọ lọ tiẹ̀ ni o tó bá ti pẹ́ tó ti ń lọ ẹ̀ tààràtà ọ wà kan odò kan ọ wà rí ọkọ̀ kan tí wọ́n máa ń tù tán fi máa ń gbé èèyàn sọ ọlọ́kọ̀ tí wọ́n tù tán fi máa ń gbé èèyàn ni ọba gbé ọ sórí wọn bá gbé ọ báyìí pọ́n òde ìlú yín tó lọ ń gbọ́ bá dọ̀ ọ̀nà àbújá mo fún ọ tí ò ní pẹ́ tí ò ní jìnnà kò ju ọ̀sẹ̀ méjì lọ ọ̀sẹ̀ kínní ọ̀sẹ̀ kejì ó ti dọ̀hún. ó ti yé mi ẹ ṣeun ẹ ṣeun ìyá da bàbá mi oògùn ilé ayọ̀ báńkì ilé o dáadáa o orí ibú jẹ́ tiẹ̀ o oògùn ayọ̀ nǹkan fún ọ o olóore ńlá rèé o. má kánjú o lè wò pọ́nà kan lọ́jìn yìí èyí jìn pọ̀ ọ̀nà míì ìrètí ò jìn pọ̀ ká gbabẹ̀ kó lè tètè yá ẹ̀ wo. kálẹ̀ o. kọ́sàlẹ̀ o. ẹ kálẹ̀ o. ẹ dákun láyé akíntọ́lá ló kọ́ mi arìnrìnàjò sì ni mí ọ̀nà ibi tí mo ti ń bọ̀ jìnnà rèé àmọ́ lu abọ́dẹ̀dẹ̀ mò ń lọ um, ńgbà lè ṣùbà mi lọ́nà báyìí ni mo ní ìyàlódọ̀ yín bóyá mo lè rí bí wọ́n ṣe. kò wá síbi tẹ́lẹ̀ sùn àyìn àmọ́ wọ́n ju ibì kan fún yín ibẹ̀ làwọn arìnrìnàjò tílẹ̀ bá sùn lálọ́nà máa ń sùn sí àmọ́ wọn gbowó lọ́wọ́ yín tẹ́ bá débẹ̀ o. wọn gbowó ń bẹ. bẹ́ẹ̀ni. agbára Olódùmarè ọkà. ó dà kó burú sẹ́ni tẹ́ bá ti ń lọ tààrà báyìí ẹ rí oríta mẹ́ta kan ẹ sá tẹ̀lé ọwọ́ àlàáfíà yín ẹ rí ilé náà lọ́ọ̀kan. bẹ́ẹ̀ni. ẹ ṣeun o. má ṣe ọ̀fín tó tó o pé gbogbo nǹkan lójú mi gbọ́dọ̀ tó ibi eléjù abáfẹ́ mọ̀mọ́ ibẹ̀ ni kọ́ mọ̀mọ́. ọ̀rẹ́ mi alájò tínú bá ń bí ọ wá gbogbo ọ̀nà tó fi fúnra rẹ̀ ń sùúrù bọ́n bá ń bínú torí nǹkan bínú má ṣe pinnu ńgbà náà o kó o ní sùúrù débi pé káwọn tọrọ òye kí wọn rò pé òye sọlọgbìn èèyàn kó o máa fi wà bí òmùgọ̀ ṣe sùúrù fìwà bí ẹni tí ọ̀gbọ́n fi ṣe sùúrù. Ìṣọ̀lá. much money? mọ́ mi. Ọ̀dàlẹ̀ ni ọ́. Kí mo ṣe? Aláburú ni ọ́. Mo kàn fẹ́ kémi rẹ̀ ó fojú rinjú ni. Kí n tó tó máa bá tèmi lọ. Kí mo ṣe? Àtòru àná mo ti wọ̀ lúwà. Àlè rẹ tó gbé wọlé bàbá mi wá. Mo rí yín o. O ṣeun. Ìṣọ̀lá dákun kì í ṣẹ̀bi èmi náà ńdá náà ṣẹ́bi tèmi wá ni ha mo rìnrìn àjò mo rìnrìn àjò nítorí káyé lè yẹ èmi rẹ ó sì sọ̀rọ̀ tí ń bẹ láàrin wa di bá mi kí n tó dé ọgbọ́kọ̀ ìwọlé mi wá ọwá pé kí n ṣẹ́bi rẹ ṣẹ́bi mi ni gbogbo ìrìn àjò mi fódìdí ogún ọdún kì í ṣe pé mi ní òòrùn mo mára mi dúró ni nbóbi nǹkan kan ṣe fẹ́ kọ̀kọ̀ kódà ìfẹ́ gbangba gan wọn ò ṣe o sì wá ṣe léyìí fún mi. olówó orí mi ìṣọ̀lá òòsà òkè ń gbọ́ kódà mo fi alálẹ̀ ìlú abọ́dédé búra fún ọ n ò fọ bẹ́ẹ̀ yín jẹ́ ọ́ nísù. Ah ẹ̀yin náà ti pẹ́ lájò pọ̀ pípẹ́ tẹ́ ẹ pẹ́ lájò ni òjì èèmọ̀ ti ń ṣẹlẹ̀ ńlẹ̀ ní gẹ́lẹ́ tẹ́ ẹ jáde kúrò ńlẹ̀ òjò òṣùpá kan lọ sígbà náà ni mo rí i pé mo ti fẹ́ra kù. ó fẹ́ra kù ta ló fún ọ lóyún. ẹ̀yin ni baálé mi òòṣà òkè ń gbọ́ látìgbà tẹ́ ẹ ti kú òǹlé ọkùnrin kankan ò wọlé tọ̀ mí èmi náà sì wọlé tọkùnrin kankan. oyún ọjọ́ kìíní àná mo fi bímọ ọkùnrin sì lọ́mọ náà ọmọ ọ̀hún lẹ́pẹ́ rémi rẹ̀ lóru àná bẹ́ẹ̀ dé tí ń bá mi fẹ̀rọ̀ wọ́ra tí mo pé ń ro fún un. akítọ̀ mi wá akíntànmí wá. ó yá mi. àkànbí òdì. ẹ kò ojúmọ́ ìyá mi. ojúmọ́ rẹ ni. ẹ ǹlẹ́ o bàbá. mi. ọkọ mi àkànbí bàbá rẹ tó o máa béèrè lọ́wọ́ mi rèé akíntọ́lá ọkọ mi ìṣọ̀lá ọmọ akínkúnmi ọmọ rẹ àkànbí rèé. àkànbí bá mi ọmọ mi ni Malama. bá mi mo lọ́mọ. mo lọ́mọ. baálé mi àmọ́ ẹ̀ ṣe dà ẹ pẹ́ lájò pọ̀ láti bí ogún ọdún àdágbé àdáfà èmi nìkan títí tákànbí fi tó báyìí kódà mo ṣàgbédánwò sọ́pọ̀lọpọ̀ ọgbà tí mo ṣe lẹ́yà ni kí n sọ ni àbí tàdá jí àdásùn. àníkẹ́. baálé mi àníkẹ́ ọmọ arólú owó òjò tí ò jẹ́ ń gbágọ̀ mi rè jó ìjìdákòtò tí ò jẹ́ ń gbágọ̀ ròde ẹ̀sà tó lò gbín mo rẹ́yìn orùn yá súnké sí ọmọ oníkẹ́ ẹlẹ́yin gẹ́dẹ́ òjò láàrọ̀ mi wẹ̀ ńlẹ́ arólú ẹ̀bí èmi náà kọ́ torí káyé ó lè yé ọ kó yẹ èmi náà ni mo ṣe pẹ́ lájò bẹ́ẹ̀ níjọ́ òní tí mò ń kúrò nílé tí mo sọ fún ọ pé wọn dàgbà kọ̀ọ̀kan èmi ọmọ pé bí ó ti pẹ́ tó rèé wọn mọ ìyá jẹ́ mi o ẹwà tó mi nǹkan ṣẹlẹ̀ nǹkan ṣe mí lọ́hùn ṣé o wá rí gbogbo ogún ọdún tí mo ṣiṣẹ́ gbogbo owó ṣe ogún ọdún tí mo ṣe àmọ̀ràn lásán mú ìgbà wálé hmm. àmọ́ àmọ̀ràn òun ó sì sóore o. lóru àná mo dé tí ìbá ṣe ti àmọ̀ràn tí mo fowó ṣe ogún ọdún mi rà n bá ti yìnbọn pàwọ́ ọmọ mi àkànbí nígbà nu ń bí mi lọ ṣùgbọ́n inú ìmọ̀ràn tí mo fowó mi ra wọ́n pé tí mo bá ń bínú lọ kì í mọ̀ ṣe pinnu àkànbí òdìmọ̀dé rẹ̀ ṣàyẹ̀pọ̀ ọmọ ẹlẹ́pọ̀ rẹ́súrẹ́sú ojú omi ṣèǹṣẹ́pọ̀ èmi ò ní í ṣèní ṣepo níbìrẹ̀ sànú wọlé òbòpò wa ní yàmọ̀dẹ́lá àrẹ̀sà àjèjì ojú tì lálẹ́ bárí ọ̀la alẹ́pọ̀ mọ̀mọ́ yẹn yẹn kú. ẹ mọ bọ mú nǹkan bọ olówó mi tí mo bá ṣiṣẹ́ ó fún mi lẹ́bùn kí n fún ọ bóyá tí bàbá bá mọ̀ pé mo lọ́mọ ń lù wá ni bóyá wọn ò bá ní fún wọn náà ní nǹkan àbá. àṣé tá a bá ti rogun tá a bá dogun ọdún ogún. aṣọ aṣọ yìí. wọ́n fún mi láṣọ ohun fún wọn àmọ́ wọn pé owó wà ń bẹ́ẹ̀ àwọn aṣọ yìí ní aṣọ yìí báyìí wọ́n kó tèmi lè yí àmọ́ owó ṣe ogún ọdún mi rèé o àwọn owó ṣe ogún ọdún mi rèé o owó ṣe ogún ọdún mi rèé lọ́ọ̀ mi àṣé ọgbọ́n ni bàbá ọládọ́gbọ́n dá fún mi àṣé kò ní fowó mi jẹ mí yà bàbá yìí bí ọba wà òòṣà ọmọ wà lẹ́yìn rẹ o àṣé mo rówó mú wálé o. ìsọlá òdìmọdé rẹ sà ah, ah. abẹ́lé pọpọ́n mẹ́rú tí gbọ́pọ̀ onímọ̀ọ́dẹ rọ̀mìnì rọ̀mìnì àkújọyà ah, rẹ̀ àrẹ̀sà dúdú lẹ́gbọ́n pupa làbúrò orí ló yá dúdú ló fọmọ fún pupa iná dé Kolombo èkó ọkùnrin ìtì tó gan bàbá yín lẹ́sẹ̀ làdẹ̀gùn tẹ ìṣubú yẹgẹlùgbà epo àṣẹ bá a bá rebi tá a dógún ọdún ogún ọdún ó padà dọjọ́ kan náà ni bá a bára jò tá a dọ́gbọ̀n oṣù ọgbọ̀n oṣù ó padà dọjọ́ kan náà ni. àsójú tútù rárí o àjèjì ara rẹ̀ omi epo pọ̀ ọmọ dúdú kan ò jọ dúdú. mọ̀ ń bọ̀ náà ń bọ̀ náà ọmọ mi àjèjì ara rẹ̀ ṣà epo ńgbà wo ìtì ìdáyé ah, ojú owó pọ́n èmi ìyá rẹ̀ ojú owó pọ́n wa. bówó ṣe pọ́n wa lójú tó yìí ló jẹ́ kémi ò fi ìlú lẹ̀ kí n wá ṣe ajé lọ. n tó ṣẹlẹ̀ sí ìyá rẹ̀ n tó yéwọ náà ni. owó tí mo wá ń wá ká iṣẹ́ tí mo ṣe káàkiri owó náà rè lómi owó rè lómi ìwọ ọmọ mi rèé òbí mi rèé. bàbá mi lọ fógún ọdún nítorí owó ìyá mi jìyà títí àdá gbé àdá fà kí n bá lè jẹun àṣé lóòótọ́ owó laṣọ oge owó laṣọ owó laṣọ òòṣà òkè má fowó kẹyìn lọ́rọ̀ wa ó láyọ̀ òkè. ó tọ́ ní bẹ́ẹ̀ ni ara rẹ̀ ṣàyẹ̀ epo àkànbí ṣe ní iṣẹ́ po wọn ní ṣe ní ṣẹ́po níbí rẹ̀ ṣàánú ọmọ wọlé òbúpo wà ní yàmọ̀dẹ lára rẹ̀ ṣàjèjì ojú ti lálọ́ bá rí ọ̀la alẹ́ kò wọ́n mọ̀ yẹn ní epo. àrẹ̀sà dúdú lẹ́gbọ́n pupa làbúrò ojú lọ́gbọ́n dúdú lọ́rẹ̀ mọ́ fún pupa owó láṣọ oge owó láṣọ oge ọṣà òkè mọ́ fowó gbẹ̀yìn lọ́rọ̀ wa owó láṣọ oge. àjèjì ara rẹ̀ sà ọmọ epo pọ́n roro ọmọ dúdú kan òjò dúdú o dúdú kọ́ òjò dúdú ìtútẹ̀ ìtúyọ̀ lè rúbú ni bàbá yìí tún kò nílé ọba ọmọdé ó láṣọ rẹ̀ ó láṣọ rẹ̀ ó ṣàwókè wá wò ó bẹ̀yìn lọ́rọ̀ wa ó láṣọ rẹ̀ owó làṣọ́kì ọ̀ṣà òkè mọ́fowó bẹ́yìn lọ́rọ̀ wa owó làṣọ́kì.